lady come jọ gẹ́gẹ́dì tí aṣọ ìṣòkò tó ti jábọ́ ti jábọ́ gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì <laughs> jọba mi fún ọkùnrin yẹn ní three hundred owó lé tó kù <laughs> bàbá tiẹ̀ yá àjálè àjálè àti bọ́ọ̀sì àwọn olè <laughs> àwọn ọ̀bàyẹ́jẹ́ ìdúró fi wọ́n gẹ́gẹ́dì come jọ. a ti tanná gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ tí gẹ̀gẹ̀ tí gẹ́gẹ́ ẹ̀hẹ́ afẹ́sọ̀ bàbá Mohbad àti ìyá Mohbad àti Àgbàlá Gabriel Àgbàlá Gabriel ọ̀rọ̀ náà ti kan ọ̀rọ̀ náà ti kan Àgbàlá Gabriel wọn bá máa wà bíbá yìí ibi báyìí láṣẹ wà ilé agbára rèé kì í ṣe bósìn It's not by mouth. It's not by crowd. It's by what you carry, Ganga. <laughs> It's not by mouth. It's not by crowd. It's by what you carry. I want to talk to. Oh yeah, greet my Afifu. Hello. Hello. you? That's challenge. Challenge, challenge. I Àwọn ọlọ́mọ aṣẹ́wó. Àlọ́mọ tó ń ṣòṣì bí ẹran oníwo. Àlọ́mọ tó ń Challenge olúwa ẹ ṣé o àlọ́mọ tó ń jalè o ṣé bàbá o ṣé àlọ́mọ tó. yá mi lówó láti àkáǹtì ẹ nínú kírẹ́dìtì ẹ kó bá mi fún onílé mi àmì onílé wa. Come now, challenge. Come again. Look at me. Ah, this is mommy and daughter this is my daughter challenge tó bá jẹ́ bàbá ẹ̀ tó bá jẹ́ bàbá ló ní gbé bàbá ẹ̀ jáde <laughs> this is my daughter kò ṣàṣẹ́wó kò dẹ̀ jalè <laughs> we no dey sẹ́pù náà ni we no dey thief we no dey bàlújẹ́ we no dey bayé jẹ́ bẹ́ẹ̀ ni <laughs> ẹ wá ìyá Mohbad orí rẹ̀ ìrọ̀rùn mo ti fẹ́ ṣe kínní èrò bá pọ̀ lórí platform wa ibẹ̀ làṣẹ wà <laughs> àwọn kẹ̀ <laughs> kò yé wọn <laughs> kò yé wọn a lè jẹ́ kó yé yín mọ́ láéláé ní mo fún yín kò lè yé yín mọ́ ọlọ́run ti dàrú mọ́ yín lójú okay wọ́n ní the streamlight too much come. Hey ṣáàjọra ṣá ọmọ tó jẹ́ pé ọmọ tó jẹ́ pé tẹ̀bá rẹ́rìn náà ojú wa ti ọmọ mi kọlùkọlù tí mo máa tì ẹ́ fún àbímọ aṣá àwọn ọmọ tí ò tí ì wọ kíní kan tán ti wọn rí mi rẹ́ẹ̀fù kékeré wọ̀dẹ̀ lè rẹ́ẹ̀fù ọmọ mi láéláé wọ̀dí ìyá Mohbad Àgbàlá Gabriel ẹ wá ń bí ẹ pẹ̀lẹ́. Àgbàlá Gabriel láti fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run àti fẹ́ sọ̀rọ̀ bá wa sọ ẹni bá sàtiwá ọlọ́run jó kú ẹni bá porí wa níbi olúwàjò wọlé ẹ̀dá bẹ̀ kó wọlé <laughs> ibi tẹ́nikẹ́ni bá fẹ́ fún wa kó jẹ́ tiwọn èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi àwọn máa ga ni àṣẹ tí ọlọ́run fún wa kò ní gbà lọ́wọ́ wa ọlọ́run ẹ ti wà pẹ̀lú wa má padà o ẹ ṣé bàbá adúgbò tẹ̀ ti gbọ́ Jésù olúwa wa àmín. <laughs> Àgbàlá Gabriel kí ló pa yín lẹ́rìn <laughs> àdúrà mi yẹ pa yín lẹ́rìn ẹ mọ nǹkan ẹ eh, Àgbàlá Gabriel àwọn méjì péré ni mo fẹ́ sọ but màá tún bá ẹ àwọn ti nàìjíríà yẹn náà sí àwọn tó ń ṣépè fún yín àwọn celebrate ara yín ló ń ṣépè fún yín ìyábọ̀ òjó wà náà wọn tó ń ṣépè fún yín book i mean lisi anjorin àwọn gúrùpù wà náà wọn tó ń ṣépè fún ẹ eh, celebrate yẹn gbogbo yín ẹ̀yin ṣe ara yín ni ẹ jẹ́ má wá sí platform ìfẹ́ rí yín ẹ jọ mi ìṣeré o mi ìṣeré o builder làwa wo oúnjẹ destroyer àdẹ kí n jalè tó ti yé yín so ẹ jẹ́ abẹ̀rẹ̀ kíákíá Àgbàlá Gabriel ó gbàgbé ẹni tó ń jẹ́ búfalo ìjọ ìṣẹ́ pé mo sọ fún ẹ wọ́n gbé iṣẹ́ yẹn wá fún wọ́n pè mí ní orí ọ̀rọ̀ buffalo ń gbà yẹn Agbala Gabriel wọ́n pè mí ní orí ọ̀rọ̀ buffalo ọmọ máa tó tó gbowó fún náà tó wá náà fẹ́ lọ sí hospital tó kó dijọ́ kẹta bí ọjọ́ the following four days later wọ́n sọ pé ó ti kú yẹn wọ́n gbẹ́jọ́ yẹn wá and I was telling you then that Agbala Gabriel try tó bá ti gba owó because wọ́n ń rojọ́ ẹ̀ gan try tó bá ti gba owó kó explain fún gbogbo èèyàn bí iye tó tó gbà kó ṣàlàyé wàá jẹ́ ń bẹ́ẹ̀ o sórí ẹni tó bá ti change pẹpẹ ó máa jẹ ní pẹpẹ tí bá ṣe pé mi ti sanwó olé bẹ́ẹ̀ ni mo fẹ́ right mi ni wọn bá àfi ẹ̀tọ́ mi dùn mí àwa máa gbádùn nínú ayé yìí ni tí Jésù máa fi padà dé lágbára Kristi ya ọdẹ níjẹwà ọdẹ níjàlè wọn ọdẹ lé nílùú Canada bíbá àti níbi tí mo ti gbé káàkiri wọn ò lè sọ pé ó lè lọmọ yẹn wọn ọdẹ lè sọ pé ó ní burúkú ẹ kàn lè máa sọ pé hate ẹ she kìdí kan kìdí you hate me you hate me for the righteousness you hate me for the truth so it doesn't it doesn't matter it doesn't count mo sọ fún ẹ nígbà yẹn ṣorí nísìnyí ó rí pé mi sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ẹ èmi náà lè máa fi ọ̀rọ̀ ẹ ṣe ṣáàtì náà ṣé ó ti yé báyìí ká máa pú kra but a ṣe ṣáàtì àṣe ṣáàtì Lord will bless me read my lips I am a child of God I am born to be the end of the day I am born to rule I am born, not born to suffer tá a bá gúnyán nínú ewé tá a bá ti bẹ̀ nínú ìpè ẹ̀pà ẹni bá máa yó máa yó ọlọ́run dẹ̀ máa bọ́ mi ó máa bọ́ ọmọ mi ó máa tọ́jú wa ìyà ò jẹ wá read my lips ẹ̀yin you are boss gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe kàtẹ́yìn tẹ̀ ń jalè ní kírító oríṣiríṣi you are busted ṣùgbọ́n gbogbo àwọn tó ń build the nation àwọn original people tó ń build the nation bí alhaji aliko dangote iléeṣẹ́ yìí ò ní jóná o bàbá mi àwọn bàbá nìyẹn ẹ̀yìn gbogbo ẹni tó bá ti ń build the nation torí pé business woman ẹni tó bá ti rẹni tó bá jẹ́ business mago bẹ́ẹ̀ àwọn nìyẹn kì í ṣe àwọn tó máa lọ ń gbẹrù fàyàwọ́ ẹ̀rọ ẹlẹ́rù tó máa tà tó máa fi ṣe kì í ṣe yìí ìyá máa jẹ páràgàdà sílẹ̀ ẹ bet me ẹ̀yin àṣírí yóò lè bò sẹ́ ní ìjọba tó wáyé tẹ́ bá ti ń ṣe burúkú repent káyé yín tó bàjẹ́ tẹ́ bá ti ń ṣe rere ẹ continue láti máa ṣe bí wọn ò tí ì rí báyìí wọn máa rí ó máa ṣe o Agbala Gabriel ẹni tó ń jẹ́ Buffalo ń gbà yẹn mi sí ẹ tó jẹ́ ìlórúkẹ tó ń ṣe tíátà yẹn náà tí wọ́n ló jẹ́ Buffalo tó kún gbà yẹn mi sọ fún ẹ torí wọ́n gbéṣẹ́ ìwà mú ní ee Agbala Gabriel máa ṣe calculation kó jẹ́ kó wà transparent sí àwọn audience public tó ń contribute owó yìí fún ẹ o ṣáà pé mo ń contribute owó mo ti gbé evidence jáde dáadáa mi ò dẹ̀ contribute ten thousand rí èyí tó kéré jù nínú owó tí n bá contribute ní hundred ní fifty thousand ṣé bí mo dẹ̀ ṣe ń bẹ ọlọ́run tí máa sọ pé mo sunkún yìí ìyábọ̀ ò lówó mi lọ́wọ́ ní tí mo ṣe nínú ayé tí mo dẹ̀ tún máa ṣe ìyábọ̀ ò lè ṣe ìyábọ̀ ò máa jẹ gba bet me àwọn tó ń support nínú system yìí wọ́n máa kan àbùkù wọ́n máa kúkú oró bet me ìyábọ̀ òjò wọn bí eré àti àtàwọn tó wá support ẹ̀ ọ̀run máa kọlù yín bẹ́ẹ̀ mo sọ fún ẹ bet me ó ti pẹ́ tí mo ti ń wù ẹ́ bọ́ tó rẹ pé ó máa ti ń ṣe taláró máa ń ṣe tara jèrò tó ti dọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ gún ilé àlá ó máa kan àbùkù elérò bet me abẹ́ wo wọn ò bí ẹrí torí bẹ́ẹ̀ lọ pẹ̀pì tó bá fẹ́ káyé ẹ̀ bàjẹ́ ìwọ ìwọ tó fẹ́ sùn jẹ́ tó ń fi pupa ara ìwọ báwo ó lè dì pẹ̀lú mi ó ya wèrè mọ́ ti lẹ́nu anyway Ìyábọ̀ Òjó wà náà àwọn ogun tó ń ja celebrate ẹ̀yin celebrate bàbá alápẹ̀rẹ̀ àti gbogbo yín tẹ́ jáde yẹn tẹ́ bá lọ wo àwọn tó ń ṣe kinní yẹn àwọn ọmọ tó ń gbórúkọ yín jáde tó ń ní kó máa correct pc yẹn àwọn tẹ́ ẹ ti bá jà tẹ́lẹ̀ gbogbo wọn pátá ló ń sápamọ́ sábẹ́ ara wọn tó ń lo àwọn ọmọ tó wà lórí tiktok yẹn kan ní ma ṣé mo wà lórí tiktok tó torí àwọn wèrè kan ni mi ò ṣe wá sórí tiktok kò sẹ́ni tí ò ní ìdòwò ṣé kí n ka fóònù tó wà nínú ilé ìfún yín fóònù tó wà nínú ilé tó mẹ́jọ kì í ṣe boasting ṣó ti yé yín ó tó mẹ́jọ mẹ́jọ báwo bọ́ọ̀gó yẹ kí n lọ sórí tiktok kí n lọ sórí snapchat kí n lọ sórí twitter kí n lọ sórí youtube kí n lọ sórí kí n eh, Instagram at the same time ṣé mo lọ mi ò sì mi ò gbé gbogbo ayé bẹ́ẹ̀ yẹn tó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn <laughs> ẹ máa tẹ́ bet me ẹ máa tẹ́ I cannot make friend with any bad person I cannot make friend with kò sí kankan nínú ayé yìí tó wù mí tó bá di lọ́la tó bá jẹ́ Lizzy mo fẹ́ sọ rẹ̀ màá sọ gbogbo yín Lizzy ó wà náà àwọn tó ń ṣépè kiri fún àwọn celebrity ẹgbẹ́ ṣó ti yẹ yín Ìyábọ̀ Òjó ó wà ń bẹ́ẹ̀ àwọn ọmọọṣẹ́ tó yàn àyè máa gbogbo yín gbogbo yín pátá lẹ ń ṣera yín ìfún àwọn ọmọọṣẹ́ gbogbo yín celebrate yẹn lẹ ẹ jẹ má wá sórí platform ẹ torí Ọlọ́run tẹ bá ti fẹ́ máa dínra yín jẹ àwọn dúdú àwọn ti dàbọlìkì tiwọn ẹ jẹ wá sàn kankan fún yẹn yín Christian ẹ̀yin ogun tó wà lórí yín pọ̀ gan o ẹ̀yin gospel singer àtẹ̀yin pastor gan ẹ̀yin torí ẹ tẹ bá ti rí àwọn tí ò ń ṣe original ẹ yá lé wọn sókèrè àbí ìjọwọ ní ọ̀rọ̀ wọn because ogun ẹ ṣé kí ṣé kí sọ iye ogun tó wà lórí yín àwọn tí bàbá yín kọ́kọ́ tó bá dọ̀rẹ́ tí wọ́n di brọ́dà yín tí ìyá kọ́kọ́ ló bí yín wọ́n wà lórí yín torí inú ń bí wọn látilẹ̀ kò dẹ̀ ó ṣe máa wà títí nìyẹn torí ẹ̀ gbúdọ̀ ṣọ́ra yín bẹ́ẹ̀ ni isaac gbúdọ̀ ṣọ́ra fún ishmael torí ìpadàbọ̀ ishmael kò kò kò rọrùn kò dá náà kò kọ́kọ́ déédéé lẹ́nì kọ̀ọ̀kan ní kó jáde ní kúrò nínú ilé a máa fi guilty so ti yẹ yín so ẹ maintain ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan tí people wọn ò jẹ́ kẹ́ gbádùn wọn wà lórí ẹ̀yìn christian àtẹ̀yìn gospel nìyẹn àtàwọn kí lorúkọ wọn àwọn fújì àǹkó yẹn mi lè tàn yín jẹ ọ̀dẹ̀wọ̀ ṣètò ètò wọn dìdì ṣe mítì lórí àwọn ti hip hop àti gbogbo yín gan kò sí tó kàn mí ó ti yẹ mẹ́rin so ìmọ̀ mo sọ mo majority of the time náà máa sọ pé àwọn kan wọ́n ń gbàdúrà wọ́n ń ṣépè fún wọn wọ́n fẹ́ kí n gbàdúrà fún wọn tó bá ti fẹ́ kí n gbàdúrà fún ẹ tó bá ti ṣépè fún ẹ sanwó fún mi i need money ok so wàá sanwó fún mi bí o ti ẹ̀jú gift àti sọ pé wọ́n ló fún mi báyìí o ó ti yé bẹ́ẹ̀ ẹ̀ wá fún mi ó lè pè mí pass ó ó kì í ṣe dandan kó wá sórí media kó wá sọ torí ẹlòmíì ojú ti ẹ̀rú rẹ̀ ń bà ó lè inbox mi pé ẹjọ́ máa mo fẹ́ fún ẹjọ́ máa gbàdúrà fún mi máa gbàdúrà fún ẹ àmọ́ bá ẹ ẹni tó bá fi ẹ́ rìn máa bá ẹ hun èpè lórí ẹ tí wọ́n bá gbé sí kó pè lọ́wọ́ àlè ikú burúkú ló máa kú a máa yí padà sórí ẹ ni kì í dẹ̀ à lo anything ọ̀rọ̀ ọlọ́run ni àṣẹ ni we are radical for Jesus radical for God o ti understand so ìyẹn bó ṣe jẹ́ àgbàdua ọ̀fẹ́ mọ́mì dẹ̀ celebrate anybody àwọn kan táìmù kan ni mo celebrate Akíndélé ń bí ló wá sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn mo dídí sunkún bọ̀yọ̀ báyìí ni lórí Fúnkẹ́ Akíndélé ńgbà tí wọ́n ní wọ́n fojú ẹ̀ láti gbà ẹ̀ ó padà dé wọ́n máa bẹ̀rẹ̀ sí rí àdọ̀gá wọn máa bẹ̀rẹ̀ sí ṣe yàmàyàmà tó o bá wogun tó jà ẹ́ mo ṣe wà lórí uh, Facebook mi yìí ó pẹ̀lú àwọn tó ń ba page rẹ jẹ́ wọ́n tó fẹ́ kàn celebrate tá lẹ́yìn who are you tell me tell me kí ni yín kò àwọn tó ń ba ayé jẹ́ wọ́n máa pretend fún àwọn èèyàn pé wọ́n ń tó ayé ṣe ó ti yé wọ́n máa láwọn kan ní crowd ṣé crowd yìí ò máa tà wo ọlọ́run bá mi tí àdùkẹ́ gòdì sínú afẹ́fẹ́ rere ó ní page wọ́n máa tẹ lọ́pọ̀lọ̀ pàpàpàpàpà wọ́n máa tẹ̀ fún kí ni wọ́n ṣe wọ́n ìpa náà ni majority of you tó ń tẹ̀ fún tó máa tẹ̀ fún yẹn àwọn tó ń tẹ̀ fún yín wọ́n wà náà àwọn tó ń tẹ̀ fún yín wọ́n wà náà tó fẹ́ pa yín ó ti yé yín lórí ibi báyìí a máa ń scan ni ṣe rí pé wọ́n scan ṣe pé kò pọ̀ ṣe lè bá pọ̀ jù wọ́n nílé scan scanning ni you do orí burúkú yẹ ìforí gbé ibi ẹ̀kẹ́ <laughs> kò sáyé òṣì bí ó ti yé so Àgbàlá Gabriel lórí ẹ̀ la wà báyìí <laughs> mo ti ẹ̀rí ológun dúdú <laughs> ológun dúdú náà wèrè lórí ikú ni báyìí ẹgbẹ́ pé iṣẹ́ sì pọ̀ rẹpẹtẹ tó máa drag Àgbàlá Gabriel mo sọ fún gbàyàn ó rò bóyá ṣe ni mo hate wọn all these people they'll be telling you people a lot of people tó ń fún ẹ lówó yẹn náà those people giving you money they'll be sending message up and down pé you say this we are trying in àwọn míì wọ́n fún ẹ lówó wọ́n fi ń try ẹ I àwọn tó gbé ẹ sókè ló show ṣan ẹ mọ́lẹ̀ àwọn tó ń fún ẹ lówó yẹn ó wà náà àwọn tó máa ń pè káàkiri bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn la mi ráyè wọ́n jápàlà ń lo ìbò fún àdúgbò tó bá ti gbọ́ yorùbá ni kì í ṣe kò sáyè àpàlà ń lo ìbò yẹn àwọn èèyàn tó bá gbọ́ àpàlà tó bá jápàlà ń lo ìbò tó <laughs> aráàlú àpàlà ló máa wá jó àpàlà níbi tí wọ́n bá ti fẹ́ lùlù àpàlà so kò sáyè fúnra dáadáa ààyè sórí bí a ṣe wà yìí hmm? ẹjọ́ tó wà wájú Ọlọ́run ó pọ̀ gan ó kọjá ẹjọ́ sìgá àti igbó ẹnìkan ń jẹ gbé wọ́n jẹ́ pé fúnra wọn náà jẹ́ máa para yín èwo ló kàn mí but don't come to me àmì ìgbúdọ̀ rí ìwọ tí n bá jí làárọ̀ tí n bá rí epo tag mi ní ìbọn màá gbé page yẹ you your life you màá gbé page yẹ màá jẹ́ káwọn ayé rí o lè fẹ́ popularity mi tẹ̀ ní ìdẹ̀ máa ṣe èpè fún ẹ máa gbàdúrà burúkú fún ẹ ìbọn yẹn wọ́n máa fi pa ẹ́ ṣẹ́wọ̀ níbọn you can fight torí ẹni tó bá ti display ìbọn òun náà ti fìbọn pààyàn rí wọ́n máa fìbọn pa ẹ́ ni anybody that kill by sword that kill with sword shall die by sword. now Agbala Gabriel wọ́n wá nígbà yẹn wọ́n sọ àwọn tó bá fún ẹ lówó yẹn wọn àwọn náà ló máa máa ránṣẹ́ wọ́n máa máa bẹ ogun sí ẹ má dẹ̀ jẹun tán wọ́n ti sọ fún ẹ pé ṣé o rí tán kí lorúkọ ẹ Lizzy Anjorin tó débí tó fẹ́ máa ṣe bí olórí burúkú Lizzy Anjorin Lizzy Anjorin <laughs> no be that day o kì í ṣe ti jọ́sí mọ́ ọlọ́run lè máa ìgbẹ́ tó o bá ṣe bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ yẹn àwọn backbone ẹ gbogbo Lizzy ẹ ló wà níbí àwọn politician tó ń ṣòwò tó ń ṣe wèrè yẹn àtàwọn tó máa ń pààyàn fún àwọn ògbórúkọ èèyàn jẹ́ o ó ti yé if you come tó ló máa sọ pé kan wẹ̀ ṣó ti yé àwọn ah, mi ò sọ̀rọ̀ ẹ̀ o mi ò sọ̀rọ̀ anybody gbogbo yín yẹn tẹ́ bá ti ń ṣe ìkà tó gbogbo yín ẹ máa sápá máa ṣe kàkiri mi ò sọ̀rọ̀ anybody so kì í ṣe pé mo máa kó òbí màá wá lọ support ilé mi ò lè lie anybody ṣó ti yé ṣe mo pé lẹ́ẹ̀kan yẹn mo fẹ́ sọ̀rọ̀ fún Canada mo dẹ̀ fẹ́ kún sọ ṣó ti yé ṣùgbọ́n tí Oníbàdàn bá wọ níkà wọ́n ṣe ń pa òwe ni o tí olúkà rẹ̀ gan tó bá dé láwà ní ó mọ ẹgbẹ́ bàbá láì tóun ṣe ó mọ ìpòwò kì í ṣẹgbẹ́ alẹ́ ọ̀run àkókò so Agbala Gabriel mo sọ fún oníjọ yẹn mo ní máa ṣe mo ní kó jẹ́ kó wà transparent o o rò bóyá ta ló ń sọ wọn ni má dá ló wọn dá tó wọlá ẹlẹ ẹni tí àwọn èèyàn fẹ́ràn <laughs> sórí iná ọmọ iná oko lọmọ eku àbí náà kíní kan lọmọ ẹyẹ ló máa yá láàs ọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ gbọ́ yẹn òun náà lè máa ló máa oní solution yín òun ló máa padà wò yín sàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín náà wọ́n sọ kò tí tán o ológun dúdú sì máa jáde fún ẹ ológun dúdú tó yẹ pé àwọn àdìdí mo dìdí pé no èmi ò pé ó pè mí mo pè mí àti ẹ máa ń sọ̀rọ̀ nígbà yẹn mo dìdí ran níṣẹ́ mo rán sí àwọn olórin wọ̀nyí kéékèèké àti kéwọ̀ kò jẹ́ iṣẹ́ yẹn ó jẹ́ iṣẹ́ ìwà Àgbàlá Gabriel kò jẹ́ iṣẹ́ tí mo rán gbà yẹn kó jáde bóyá ó jẹ kó jẹ ológun dúdú bọ̀ tó máa jẹ́ iṣẹ́ yẹn fún ẹ torí pé Lizzy ó ti sọ fún ìwọ kí ló orúkọ ẹ̀ Agbala Gabriel gbọ́ tí Lizzy sọ pé you are going down. Ọlọ́run Elédùmarè ń gbọ́. Itú tó ti pa lórí ẹ̀ Agbala Gabriel. In fact, if you don't be careful kó kàn rọra sọ pé o sick díẹ̀ torí ẹ̀ má ṣe fake jù. Wọ́n rẹ́dì láti pa ẹ́ bó ṣe wọ́n ṣe wà yẹn. These people tó rí lórí Facebook all of them Ìyábọ̀ Òjó ní politician tó ń ṣiṣẹ́ fún àwọn tó ń sanwó fún wọn they place them on big role i mean on salary tó lágbára àti èyí tó ń ṣe fraud àti kí lorúkọ ẹ ẹ eh, Lizzy Anjorin tó sọ pé you are going down wọ́n ní politician tó ń ṣiṣẹ́ fún ó dìde ó máa dojú ìjà kọ àwọn iléeṣẹ́ kan bíi TVC oríṣiríṣi ibi tó bá dojú ìjà kọ wọ́n máa padà sun wọn you think he's working she she's working for people and àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ fún you wọn ò ní kúrò lé they can order you to be gone àwọn tó lò ṣìmọ̀ yẹn wọ́n she tún wẹ́ torí bẹ́ẹ̀ may God save us from evil politicians. ó ti bá àbò dáhùn now the best náà ni pé To bá bá wọn gbowó àgbàlagébú To bá jẹ́ ń bẹ̀bí tí òun ti ń ṣiṣẹ́ ló ti ń jẹ́ ẹ̀ àwọn ọmọ lẹ́fì gan wọ́n ní tí wọ́n bá mú wá lára àwọn ìdámẹ́wàá tọrẹ tí wọ́n bá ti fi fáwọn èèyàn náà lára àwọn náà tó bá jẹ́ pọ̀ ọmọ lẹ́fì iṣẹ́ lẹ́fì ló fẹ́ ṣe láti sọ ọmọ lẹ́fì mọ́ ṣe sọ ṣèṣe bẹ́ẹ̀ iṣẹ́ ìyẹn tó bá jẹ nínú ẹ̀ kò má ta kò sí èèyàn kì í ṣe tó bá ti jẹ ní tó bá ṣiṣẹ́ nídìí òru tó bá ti ká wá ṣiṣẹ́ ní abẹ́ òru wá jẹ́ mbẹ́ tó bá ṣe nídìí pẹpẹ gbúdọ̀ jẹ́ mbẹ́ bọ̀ kó ṣe pé kò jẹ́ kò dẹ̀ fi kò jẹ́ àjẹtàn àbí pé kò dẹ̀ take àwọn for granted when people are advising tẹ́ bá ń ra advice ẹ̀ ń gbà yẹn èmi mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń pọ́n ilé ń bí wọ́n sọ pé àyà kò mẹ́ ọ̀dọ́ tó bá pọ́n èèyàn lé tó bá ti jẹ́ ni ẹ̀tẹ́ ó máa tẹ́ á máa tẹ́ ẹni tó bá ń pọ́n lé ẹni tó bá pọ́n mi lé mi ìní tẹ́ láéláé ẹni tó bá sì fẹ́ràn mi tí mo mọ̀ tí mi ò mọ̀ lágbára ọlọ́run ò ní tẹ́ ò ní tí mi ò lè ṣe competition pẹ̀lú anybody but ayé tí mo wà mo I just want to live my life I want to I don't look at anybody live your own but don't block my view that is it I was saying it that time torí pé mo rí pé òun pù smile sójú àwọn èèyàn mo dẹ̀ máa ń like àwọn èèyàn tó bá ṣe dáadáa fáwọn èèyàn gan nínú ayé but ìwọ wá wò pé ọmọ àní wọn máa hate obìnrin yẹn kí ló dé tán o mo tún rí epo tí wọn ń preach against gbogbo tí bá sọ tí bá ní kò dáa yẹn lọ́dọ̀ tẹ̀ náà wọn máa ní ó dáa but ìyẹn kọ́là sọ ń sìn i don't hold it against you but they have bad plan <laughs> wọn ní bad plan gan fún ẹ o i tell you i tell you um nítorí kan lè ṣe ń sìn náà ni pé má sọ pé wọn ò ní right láti béèrè lọ́wọ́ ẹ̀ káwọn kólógun dúdú tó jáde àwọn ológun dúdú also was being paid yeah ó dẹ̀ tó fẹ́ boost page yeah he has to kán tó pè wọ́n déédéé pè ológun dúdú ò mọ gbogbo àwọn tó ti bá fà wọ́n nàìjíríà ni tinubu o bẹ́ẹ̀ náà gba tinubu kò tẹ̀ tí pẹ̀ tó bẹ̀rẹ̀ sí gba tí president bola ahmed tinubu tí wọ́n dé tán wá jẹ kán tó nígbà tán jẹ gọ́vnà ẹ̀ ló bẹ̀rẹ̀ sí bá wọn fún àwọn èèyàn tó dẹ̀ mọ̀ wọn náà ló máa gbéṣẹ́ yẹn náà fún wọn ó bá àwọn ológun nàìjíríà bí àwọn bàbá ń gíra àǹkó bàbá yẹn gbogbo àwọn kò sí kò sí èdè bàbá fa ológun dúdú ológun dúdú ó wá gbé kinní sẹ́nu báyìí anyway ológun dúdú yẹn kọ́ làwọn sọ ń sìn ó ní àìsàn àwọn èèyàn máa gbéṣẹ́ fún ó dẹ̀ máa rí náà bó ṣe ń lọ so ó kọ̀ lè má sọ pé ó lè má jọmọ àwọn èèyàn lọ́gọ́ ló gbéṣẹ́ fún ó lè jẹ́ lára àwọn tó dá owó yẹn tó sọ pé amòye tá a dá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ táwọn èèyàn máa ń dá owó yẹn àwọn tó ń dá owó yẹn gọ̀ọ̀gùn tó ń dá owó ṣé kí n sọ fún ẹ I do tell you guys one day that àwọn tó ń dá owó yẹn they are set of people tán ṣe ń lọ káàkiri àwọn nìkan set of people ló ń dá tó bá ti jẹ́ ní society ti yorùbá level yẹn o set of people kan ló ń dá owó yẹn so tí wọ́n bá ti ó lè jẹ́ nìkan ló gbé owó yẹn sílẹ̀ lákàntì ẹ̀ ló máa sọ pé òkè wọ́n lè gbé fún àwọn bíi thirty tó máa sọ pé òkè ìwọ lọ dá ten million ìwọ dá five million ìwọ dá two million ìwọ dá wọ́n mọ̀ iye tó ń gbé jáde tó bá jáde tó bá sọ fún wọn pé a ti gba six million tó bá jẹ́ pé seven million ló gbé jáde wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé òun this is what they do in the system but i'm telling you but ọmọ ti ń sọ̀rọ̀ yẹn máa dé pé jealous wọn kí wọ́n fẹ́ jẹ́ ṣé mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì ni mi ì mi ì ní ṣọ́ọ̀ṣì èyí tí màá fi kọ́ ṣọ́ọ̀ṣì bí ṣe wà màá kọ́ ibi tí wọ́n ti bí tí wọ́n lè máa ti ṣe charity ṣé ti yẹ yín èmi tí mo lọ gbé ilẹ̀ bàbá mi báyìí tí mo fẹ́ fi kọ́ ibi tí wọ́n fi ṣe charity màá dẹ̀ fáwọn tí bá ti kọ́ tán máa pín sí méjì màá máa ṣe charity ní sáà nìkan ìyẹn ní kàrẹ́ màá dẹ̀ fi sáìdì kan àwọn siblings mi wọ́n máa lo àpín sáìdì tèmi ṣá àwọn ilẹ̀ bàbá mi máa sáìdì tèmi máa fi ṣe charity that's what I can do ó ti yé but this time around ìyàn ń di àtúngé ọbẹ̀ dà àtúnkè ó yóò di àtúnṣe torí ńgbà míì téèyàn bá kọ́ charity náà téèyàn kàn gbowó ọ̀fẹ́ ó lè má mọ yìí ká build ká ṣiṣẹ́ mo lè kọ́lé iṣẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ màá help àwọn èèyàn tí ò bá lè ṣiṣẹ́ ṣó ti yé tọ́lọ́mù bless me I will help people who cannot work who are having challenges now but àwọn tó bá ti lè ṣiṣẹ́ ò ní gbowó ọ̀fẹ́ a máa ṣiṣẹ́ learn ourselves teach ourselves to be you know creativities òun ló máa ń jẹ́ kó orílẹ̀-èdè kó gúrò kò ń ṣe kí ọkọ̀ máa gba nǹkan fẹ́ anyway now wọ́n sì pọ̀ o tó ń bọ̀ ní orí ọ̀rọ̀ yẹn bí kan bá ṣe ń rú ègbè ọ̀tẹ̀ ni o bí kan bá ṣe ń kú ìkan máa dìde but thank God pé o ní speaker tó gbó ẹnu ṣáṣáṣá but ó máa rojọ́ yìí kò tàyà ẹjọ́ tó dẹ̀ rò kò disturb ní tí àwọn èèyàn bá fẹ́ ṣe ìkà tán báyìí fẹ́ ṣe fún ẹ kò disturb ẹni tó ń sọ̀rọ̀ lórí media kan má ṣe because our people are on your case irú family buffalo tó kú nígbà tó wọ́n sọ pé wọ́n fẹ́ lọ ṣe operation yẹn o sọ pé owó tó kù rèé o family ẹ o iye percentage báyìí la fẹ́ yọ fún ṣọ́ọ̀ṣì o fáwọn ṣáìsì náà tá ń ṣe o a fẹ́ kó fún àwọn family torí orúkọ ẹ̀ náà fi gbà you don't do that i said it that day wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá but wọ́n gbé wá fún mi nìyí wọ́n ní kí n talk about it but nígbà tí mo sọ you get angry they are coming for you jẹ́ ń gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹnu ẹ̀ ṣe mí ṣùgbọ́n after all àwọn tó ń gbowó lórí orí yín mi ì bá yín tán kò sówó tó kò jáwó lọ́dọ̀ mi ẹ fún mi ní grace àti respect ẹ ajá kú yorùbá ìkàrẹ́ onúkà rẹ ẹni ajá mọ̀ kú mímọ̀ lámì rẹ eré àyè mi ìpè ránṣẹ́ ajá ó ní mi ò lá omi ẹ̀ torí omi ajá mi ò mú mi ò ń jajá sómi ìlẹ̀ lámi ajá ó ló wà láàyè náà mi sọ pé go to market for me dog cannot go to market for me okay and báwo dẹ̀ ni wọ́n ṣe wọ́n pín tan ajá o ọ̀pìn kan lè mọ́mù ìgbọ́ pín tan ajá ìkàlẹ́ ràn òde fọ̀ bẹ́ẹ̀ iná pín tan ajá iná mọ̀ pín kan lè mọ́mù wọ́n pín tan ajá yẹn wọ́n pín kan lè mọ́mù wọ́n ò fún lè mọ́mù bẹ́ẹ̀ torí lè mọ́mù ò kì ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀nìtì tó bá ti di pé ó dàrú tí ò bá ti jẹ́ lórí òtítọ́ mi no dey involve ó ti yé tó bá tẹ̀wé pé ó máa fún mi lówó màá kàn wà ọmọ ìhòòhùn mi ì jẹ owó mi ì fẹ́ jẹ tó mi ì fẹ́ jẹ poison torí owó mi gan àwọn blessing mi ì ṣe poison tó bá fún ẹ tó báyìí bíi pé kí ikú burúkú kó má ṣẹlẹ̀ sọ̀rọ̀ àǹdí yẹn i no want mi ì léyàn tí mo fẹ́ sọ̀mẹ́ǹtì gbogbo àwọn family mi mọ̀ ṣe burú tó yẹn kò sí kọ̀ọ̀kan nínú wọn tí mi ò rí ìbàdí kò sí bàdé nínú mi ló ń jẹ́ bẹ́ẹ̀ so nísìnyí ètò bá kù ṣàlàyé fún wọn ó ti yé ṣeré bọ́lógun ti wá ó kò fẹ́ drag ẹ̀ ní ó dẹ̀ tún fẹ́ òun náà dẹ̀ tún fẹ́ sọ pé ẹ fọ́lọ́ ológun dúdú ológun dúdú náà tún fẹ́ já owó wọn lọ ẹlẹ́ lọ sórí YouTube ó ti ṣe fàgbàlá Gabriel yìí ó wọn máa tẹ orúkọ ti ẹ̀yẹn mọ́lẹ̀ ṣàbàṣàbàṣàbà gbogbo rere tó wá ṣe pátákó wá ní show because the evil is on your case adẹ̀ ń sọ̀rọ̀ táwọn èèyàn rere bá tọ̀ yẹn wá ó mọ ní èèyàn gbúdọ̀ reject angeli tẹ́mi bá sọ̀rọ̀ fún yàn ọlọ́run kàn fi mí fún ẹ bí at that moment ni not because you are qualified or you are qualified or you are i mean you are better than me or o kàn believe because hmm, mi wọ́n bí ṣe lè tún put ẹ̀ dáadáa tó máa fi yẹ àbí tó wọ́n jẹ́ kẹ́ ẹ pé you are superior than this person don't do that. Uh, don't do that bullshit on my platform. Because mo sọ pé tí n yeah, tó bá low, n bá lówó like tí n bá rí ṣe stop putting that nonsense here. Stop putting it. Stop putting it. Go to the hospital Nigeria. Go to your local government. Wọ́n ti kówó owó ti wà lọ́wọ́ àwọn local government. Go to the local government your surrounding. Nigeria Do ti ń sọ̀rọ̀ yẹn. Tó bá post ẹ̀ máa block ẹ̀ okay you are posting that nonsense don't do that torí màtí mo sọ pé tí bá ti lé òun máa máa ṣe dáadáa fún yẹn wọn á ṣe bá ee kò ń ṣe owó tí bá gbà nínú sísẹ̀mù yìí ṣó ti yé tán bá fún mi ní ẹ̀tọ́ mi láti nàìjíríà bí tí wọ́n bá ṣe òtún bá tán tẹ̀mí bá ní owó tí bá jẹ ṣẹ́kù tí platform tẹ̀mí náà bá gbowó lóṣooṣù kí máa gbowó tó tí mo san bíìlì mi tán tí mo san tí mo tẹ̀mí náà wà òkè tí mo ro oúnjẹ tí mo jẹun ṣó tí bá lówó màá ṣàánú fáwọn ẹbọ kí n má ní kẹni kí n lọ báǹkì kí wọn máa yáwó kí n máa fún yín torí pé kí ni ẹ dìbò fún mi ni amóhùn election you are not patronizing me you are not supporting me in any form if you don't support me i cannot support you okay so àwọn tó bá ti support ẹ bá support ní kẹlọ bá kẹgbẹ ìṣòro àti bùkátà yín àti kẹlọ gbé bá wọn so ìyẹn bó ṣe jẹ́ so má bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé torí nígbà tí mo sọ pé tí bá ti lówó màá yẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn sáré kọ́ síbi please help me i want two thousand five i'm not giving you them even five two fifty naira i'm not giving you torí fídíò tí mo ṣe kì í ṣe mi ò bá two fifty naira gan lórí ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ máa ń fún kẹ lọ rí àwọn tó wọ̀ pírẹ́sì ara yín tẹjọ́ ṣe ẹ̀ tí mo bí tẹ́ ẹ ṣe ó ti yé bẹ́ẹ̀ àbí bid mi ni àtàwọn celebrity tẹ́ bá jọ ń wo fíìmù tẹ́ gbé sókè tẹ́ ṣe abẹ́ gbé mi sókè ni bàtà fẹ́ gbé yín gan ṣe lè máa tún gbé yàn tẹ́ fẹ́ làmọ́lẹ́ mi ìdẹ̀lẹ̀ jẹ́kẹ́ni bọ̀ làmọ́lẹ́ sí mi ò gbẹ́rù ayé o ẹrù wúwo báàbù ẹrù wúwo no no no no No Babu Magana. No, no, no, no, no. No, no, no, no, no, no, no. Anyway, don't distract me. Uh, Agbala Gabriel, please. Your fake kò nínú ọ̀rẹ́. Because one thing, a lot of things ṣe nínú ayé. Nígbà yẹn mo ti gbọ́ pé sọ pé ẹ̀sìn ò jẹ́ nǹkan kan gbogbo àwọn babaláwo you patronize some things o. <laughs> Ọlọ́run má jẹ́ Ọlọ́run jọ̀ọ́ o lákòókò ìdánwò mi ní fear anyway ṣá ìyẹn kọ́ mo fẹ́ kọ́ ẹ ní tó bá wù ẹ́ kó ṣe you have your life and you have right to do whatever you like but so owó wọ̀nyẹn try because they are still coming back for you big time and again and again àwọn celebrity náà ló tún wà ní ìdí ó ṣàgbọ́ tí ológun dúdú sọ pé ọ̀rẹ́ òun ni sway baby ológun dúdú also is a celebrity is close to celebrate very well torí ẹ̀ ń gbà tí mo gbéṣẹ́ k1 fún àti others kò ṣe é so àwọn celebrating yẹn they are coming for you big time wọn ò ní wáyé wọn ò ní gbójú jáde kán bẹ́ẹ̀ jà bọ́n ṣe wà yẹn àwọn celebrating wọn yẹn kì í ṣe gbogbo wọn o àwọn máa ń dọ̀bálẹ̀ gba ẹtì ni míì máa máa bá ẹ ṣe dáadẹ́ máa ṣe ẹ́ ọ̀rọ̀ ọ̀dẹ̀ kí n tán nínú wọn wọ́n lè fi ọdúnrẹ́ di ẹ̀ bá ìjà láti retaliate wọ́n máa ń retaliate gan nínú system wọn yẹn so torí ẹ̀ I hate them no kì í ṣe gbogbo wọn mi hate àwọn bàbá yẹn o àwọn people yẹn but <laughs> òótọ́ mo sọ. So tí wọ́n máa ń bìlí pé wọ́n ti build around to the some level wọ́n máa bìlí pé kò sẹ́nìbọ̀ tó lè bá wọn sọ̀rọ̀ so do whatever you can do do jẹ́ kí transparency wà tó bá gba owó tó bá gba hundred thousand dollar tó bá sọ pé òkè thirty thousand dollar ni mo fẹ́ yọ ńbẹ̀ torí ṣọ́ọ̀ṣì àwọn gbogbo àwọn tá ó ti yé yé báyìí la kó fún wọn wọn ò ní bí ẹ̀ ká bí ẹ̀ sí wọn ò ní bí ẹ̀ because you are working for them bí tó bá dẹ̀ ti ṣe wàá jẹ náà mo kò take wọn for granted káwọn ẹ̀ wá bìlì pé ah, ó yẹ ká lówó ó dẹ̀ kàn fún wa ní ìyókù wọn tẹ̀ jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀ ló ti yé bẹ́ẹ̀ yẹn ọdún àwọn family míì wọn ò dá but irú irú family wey bèbè yẹn in fact wọn ò qualify fún anything i'm sorry to say àtàwọn ọmọ sùwé bèbè o àtìyàwó ẹ̀wọ̀n yẹn o ó bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ nobody come true true for him so but irú ti àwọn kan irú sùwé bèbè yẹn àwọn ọmọ ẹ̀wọ̀n yẹn àti gbogbo family wọn yẹn wọn ò díà náà gbogbo wọn kàn ń give excuse pé bàbá wọn ò dá ìyá wọn ò dá ìbá máa dá ṣó ti yẹ yín mẹ́yẹn tó bá dẹ̀ ti sọ pé forgiveness àbítẹ̀ ti rí nínú condition tí ò dáa the best thing is to forgive them but nevertheless nevertheless of the sin they supposed to have uh, cancel whatever and let go wọn kàn wá ń give kinní kan gbogbo ẹni tó bá ti fẹ́ bá sùwé bèbè ṣe ń gbà yẹn wọ́n ń lásídẹ́ǹt ni wọ́n ń kú kinní kan ṣe wọ́n ẹsẹ̀ wọ́n ń kán irọ́ ni o gbàdúrà ni tí o bá lọ síbì kan tí uh, nǹkan kan bá ṣe ẹ́ wàá gbàdúrà dáadáa bóyá ò súnmọ́ lọ́rùn bẹ́ẹ̀ ni abilu wà àṣàlùdẹ torí ẹ̀ náà ni lára àwọn nǹkan tó ba orílẹ̀-èdè wa náà jẹ́ nìyẹn abilu pọ̀ gan ni tó yẹ pé wọ́n máa ṣàbìlú yẹn sí ọmọ àti ìgbéyàwó mi bá wọn máa nọra wọn wọn á gúnra wọn pa wọn á ṣera wọn léṣe kó tó ju ojú wọn là so ara àwọn kan tá a fi hate àwọn diabolic àtàwọn nǹkan kan táwọn èèyàn ń ṣe nínú system yẹn they are not building they are destroying i don't like people who destroy and i don't like people also who build bad things i love people who create jobs who are good in the society àwọn ni àwọn ni èèyàn ni ṣe báyìí àfẹ́ àwọn christos àwọn olè wọn ní bitcoin níbi ìsọ pé bitcoin ò dá o àwọn tó máa ń jalè yẹn tó máa máa fraud àwọn tí ò lówó káàkiri náà I don't like them so iṣẹ́ gidi ló ṣe but at the end of everything sin iṣẹ́ tó ṣe yẹn wọ́n ti bàjẹ́ iṣẹ́ yẹn in fact ó ti ayé kíní yẹn kan ti sùn ó ti fẹ́ mú wọ kérúbù and kérúsì i mean o ti fẹ́ mú aṣọ ara o ti o ṣáà ń ṣe gbogbo ẹ̀ ó ń dàpọ̀ mọ́ ṣá torí bẹ́ẹ̀ <laughs> ọlọ́run ọlọ́run ń pèyàn ó dẹ̀ máa ń kọyàn ọlọ́run ò ní ìwàdúrà kọ́ ọlọ́run kọ́ ẹ o àti pé ńjọ́ kan náà o kó àwọn ìyá arúgbó torí oníkọ́ máa gbàdúrà jẹ́ ń sọ fún ẹ àwọn ìyá arúgbó tó ń fìdí tó yẹ pé wọn ò lè gbàdúrà kan róúnjẹ jẹ tó yẹ pé wọn ò lè gbàdúrà kí orílẹ̀-èdè nàìjíríà gan da wọn wá jókòó dókòó sáà mí sápàdúrà wọn ò ń gbà ọ ó wá jókòó sáà ni wọn wá ń gbàdúrà fún ẹ bíbélì sọ fún wa pé àdúrà olódodo nìkan ló ṣe agbára àwọn ìyá mi tó yẹ pé àjẹ́ ìwà burúkú ni wọ́n wù títí wọ́n fi darúgbó bẹ́ẹ̀ ni kì í ṣe rọ ìwà burúkú ni wọ́n wù tó fi darúgbó bóyá ọlọ́run wá mi sọ pé gbogbo wọn ẹlòmíì gan tí ò ẹlòmíì gan you know anyway ṣá i don't want to preach that o kó wọn sílẹ̀ pé tó o kò sí nǹkan tó fẹ́ ṣe àwọn arúgbó ti gbàdúrà fún ẹ that's another impression pé táwọn arúgbó bá ti ń gbàdúrà fún ẹ ó ti tán gbàdúrà àdúrà máa ti gbà <laughs> ah! yú sórí àdúrà olódodo nìkan ṣe ló ń ṣiṣẹ́ agbára anyway bitter smell because ogun pọ̀ tán ṣì bá laughter one or the other náà ni wọ́n dẹ̀ máa forúkọ ẹ̀ wọ́n máa destroy orúkọ ẹ̀ wọ́n dẹ̀ máa fi ẹja owó kò sí mélòó ló fẹ́ sùn èló ló ní tó fẹ́ sùn wọn àwọn máa ló fẹ́ sùn wọn àwọn náà máa kanta sùn ẹ̀ àbí kán gbé evidence wá tó bá dẹ̀ dé kóòtù náà wọ́n á ní pé kó ìwọ náà kó ṣe àkáǹtì fún wọn kankan bẹ́ẹ̀ yẹn do you understand mélòó ló fẹ́ sùn tó bá dẹ̀ ti ń sùn gan kó tẹ̀ jẹ́ pé wọ́n jàre owó ìní ìmí àtún wá lọ́la wọn tún ní kó sùn bó ṣe máa bó ṣe ní ní peace mọ́ you don't know that people who don't have peace they, they don't give people peace ni gbogbo wọn bó ṣe rí wọn yẹn àwọn dísẹ́tà àti èyí tó sọ fún ẹni jẹ́ pé gbin anyway ṣáá torí àwọn náà míì wà nínú wọn náà tó dáwó fún ẹ lábẹ́lẹ̀ anyway a fẹ́ lọ sí number two ìyá Mohbad àti bàbá Mohbad mo ní family Mohbad eléyìí ṣe wọ́n pé lánàá mo ní tí bá ti sọ̀rọ̀ eléyìí mo ní mo fẹ́ hold on mo fẹ́ dá kẹ́ẹ̀mejì mo fẹ́ gbẹ́nu mi mo fẹ́ gbẹ́nu mi fún mo fẹ́ gbẹ́nu mi fún gbọ́lágún mo fẹ́ ṣẹ́nu gbọ́lágún náà this one say adé mi ò fẹ́ dárúkọ ẹ̀ ó i have been observing your word one by one and continuing to observe so that i can know maybe i will throw bullets or not ìbọn no ma fi pa ìyá ẹ ìbọn náà máa fi pa ẹ ìwọ tó sọ yẹn ìbọn náà máa fi pa bàbá ńlá bàbá ẹ ìrandíran ẹ Oni ye. Oni jèrè orí pé mo delete ẹ routine ṣe àdèkó yìí jẹ ni àbí mo dẹ̀ yàn mo ń la ẹ ìdúró bulẹ̀ kò ní dá ìbọn náà máa fi pa ẹ́ níbi kíbi tó bá wà nílùú kíbi tó bá wà bí kíbi tó bá ń gbé ìbọn náà máa fi pa ẹ́ àṣetá ìbọn máa bà ẹ́ tó bá níbọn lé ó máa yìnbọn ẹ láyà fúnra rẹ ló máa gbébọn ló máa yìnbọn jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lágbára Kristi bó ṣe máa jẹ́ fún ẹ nìyẹn so ìyá Mohbad àti Wùmí àti bàbá Mohbad ṣé mo pé mo fún yín ní advice kan lánàá ilé mi wá fẹ́ sọ kó ba lè rówó gbà ṣe ti yé bàbá Mohbad mo mọ̀ pé ìwọ ló ṣì gbégò sójú ìwọ ló ṣe ń lo ìgò dúdú sìn tó ń sì máa sọ pé má gbà má gbà má gbà ó wọn á ná owó ẹ̀ tán pátá porogodo gbogbo owó ọmọ ẹ̀ wọn á ná tán pátá porogodo ṣé mọ̀ pé owó yẹn sì kò rise mọ́ bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó yẹn rise bíi three months nígbà tó kọ́kọ́ kú láàrin bíi ijọ́ mélòó kan ó rise gan títí bíi months later ó rice but ń sìn it's no longer kò heat mọ́ bíi ti tẹ́lẹ̀ royalty yẹn ṣe ti so nísìnyí bó o ṣe lè rí owó ẹ̀ go back to mi sọ pé kó o fẹ́ yàwó ẹ̀ o but tíyàwó ẹ̀ náà ò bá dẹ̀ tí ì ní ìyàwó bìgínì ẹ̀ ni ó ti yé ó dẹ̀ bímọ fún ẹ ọmọ ológo tó fi ń bò sí ẹ náà ló ní product ẹ ni kó lè mọ̀ pé nínú ògo ẹ látàárọ̀ ìyẹn bàbá Mohbad mò ń bá wí sí o ògo ẹ látàárọ̀ ó jiná dáadáa ní àárọ̀ gan ju ti ṣó ti understand so ó jiná gan òun bẹ́ẹ̀ torí ẹ̀ ni Mohbad ṣe sọ jáde nínú relationship yìí but quite unfortunate ọjọ́ tí Mohbad ti kú lọ́jọ́ tí ẹ̀yin náà ti separate yẹn but ọmọ yẹn struggle nínú ayé títí may so rest in perfect peace sit down together with your wife your bóyá ex-wife ẹ̀ dẹ̀ ló máa pè é torí wọ́n sọ pé ó níyàwó kan sílé story for the gods sit down with her with your your. Um, kí ló daughter in law ẹ your daughter in law and your granddaughter i mean your grandson is your grandson sit together with them and with that uh, àbúrò Mohbad tó wá látọ̀dọ̀ ya Mohbad ṣé orí other people nísìnyí wọ́n máa step aside jẹ́ kó step aside náà. No? continue saying rubbish about Agbala Gabriel. Maybe they will not kill your daughter with gun ìwọ náà máa pa wọ́n máa pa gbogbo irọ́ ẹ nì ìwọ tó sọ̀rọ̀ yẹn olórí burúkú band no mi band ẹ mo fẹ́ block ẹ ni lórí platform yìí mi ì fẹ́ rí ẹ mọ́ forever ó dọ̀nà tolúwanimi banned user from your page yes ban the user confirm confirm. Tolú mo fẹ́ band wèrè yìí mi ì suspend ẹ̀ band but ó cross ó ní pé kò ṣe band ni. Ban from all Nigerians. yes mo fẹ́ band ẹ̀ see yes it's not going. The comments is with them, but you can delete the comments. Okay. Then then delete comments. I don't want to see I don't want to see somebody like you. Ṣorí what ti lọ o lè lọ gbé fake account Facebook ń sìn do you know what Facebook is also doing Mark Zuckerberg yay Mark Zuckerberg Mark Zuckerberg also is doing great job now do you know what you want to see the face of all of you you just gbogbo yín tẹ́ pẹ́ láìkì tẹ́ máa lọ hack gbogbo account òun náà kala account tẹ́ bá máa lò you are using people a lot of people are using people account to collect money okay so your àṣírí is is outside now Masuba now is getting all the the tax everything everything about Facebook náà máa ní kẹ́ mú wá bẹ́ẹ̀ ni tó bá tax aye ẹ̀ bàjẹ́ your id wọ́n ti béèrè gbogbo nǹkan àkáǹtì they verify you wo <laughs> you don't know anything ṣe rí jẹ́ ń bẹ yín náà bọ èké náà ni nígbà tí wọ́n sọ pé kẹ́ máa ṣe NIN most of you tún ṣe bàràgàdà ẹ tún ṣe bàràǹdà lórí NIN systematically wọ́n wá approve Facebook Nigeria. fún yín Nàìjíríà bẹ́ẹ̀ ni NIN yẹn tí àwọn United Nations fẹ́ mọ̀ ó máa yí sí <laughs> you no get all those things they want you get money you no go collect am okay you get money on Facebook papa you no go collect am and if you want to collect your fake I mean your ID your tax eh, kini your um, account ogudoje <laughs> tán ti fi gba fraud àti ṣe mọ̀ pé èyí ti nàìjíríà ń sìn kí lẹ máa ní domiciliary account that's dollar account <laughs> àwọn account tó ti kó owó owó tó ti lọ jó owó amẹ́ríkà tó ti kó sí <laughs> ó máa wọ wàhálà <laughs> go get trouble who laugh last laugh best we are going to we are going to laugh la àwa là ń a máa rẹ́rìn gbẹ̀yìn lórí yín ẹ̀yin ọ̀tá a máa rẹ́rìn lórí yín láàsì who laugh who laugh last laugh best okay ṣó ìbò yẹn yẹ yín okay ṣe ẹ̀ṣì ń gbọ́ bàbá Mohbad wọn máa ní kó má gbọ́ o ṣó ti yé advice ni o mi ò compulsory yẹ o wo lórúkọ Jésù Ọlọ́run mi ìgbowó lọ́wọ́ anybody rí o nobody gave me money o ìbáwù mi o if anybody give me money or ó tiẹ̀ pè mí yàtọ̀ sí àwọn èèyàn tó kàn send message pé thank you ma god bless you ma thank you ma mo kàn dé èkó kan mo dẹ̀ dá lò mà ní òkè amen thank you okay nobody gave me money o tẹ́nibọ̀dì bá fún mi lówó lórí ọ̀rọ̀ Wùmí tí mo fi ń speak eléyìí ọlọ́run má gbọ́ tèmi ṣùgbọ́n tẹ́nibọ̀dì bá fún mi lówó tó jẹ́ pé torí ìfẹ́ tí mo ní sí yín torí mo rí pé gbogbo game. tó ń gba yín sí láti ba yé yín jẹ́ ẹ̀ nídìí ṣí ń gbàgbà léta wọ́n á dídúkú ọmọ wọ́n á ba yé ọmọ jẹ́ wọ́n á ba yé bàbá jẹ́ wọ́n á ba yé ìyá jẹ́ wọ́n á fọ gbogbo lé yín kò wá sí kọ̀ọ̀kan ẹ máa yé ìtara yín forever ẹ̀ tí wọ́n á dé rúgbà kan tó wá jókòó lé o wọ́n máa fi yín rìnrìn géèmù ni wọ́n ṣe máa ń gbà kiri nìyẹn the wicked souls. sit down ọmọ tí ìyá Mohbad bí tó jẹ́ other àwọn ọmọ yẹn tó bá jẹ́ step brothers àbí sisters wọn ò nídìí nínú meeting yẹn wọn ò nídìí involvement your ex wife or new wife or tó wà nílé wọn ò nídìí involvement nínú issue yìí um, àdúrà àti ètò àtàwọn tó bá ṣiṣẹ́ gan you understand me àwọn tó bá ṣiṣẹ́ tó jẹ́ bíi mánéjà ẹ̀ because àwọn náà tó bá jẹ́ pé wọ́n fẹ́ yaṣẹ́ fún wọn tó jẹ́ pé kò kú á fún wọn ní compensation tó bá fẹ́ lọ òun náà náà pé royalty gbogbo wọn bí wọn ti ẹ̀ kọrin á ní one thing or the other tán contribute sí ayé ẹ̀ you sit down with these ones and especially your grandson hold that grandson and pray for your grandson and say sorry for the ẹ̀ṣẹ̀ tó bá ṣe ọmọ náà ọmọ kékeré ni òbò tó lẹ́lẹ́dàá hold him because I have one of your video ó wà lórí ebí báyìí bí tó ti gbé sáì àyà tí mo bá di dúró sẹ́gbẹ̀ẹ́ báyìí tó dẹ̀ gbọ́ mọ́nà tẹ̀ fi ya fọ́tò hold the boy and pray for him and talk to ìṣẹ̀dá ẹ̀ pé kó dáríjì yìí ṣó ti yé àwọn èèyàn máa sọ pé ọmọ àlè ní ọmọ àlè tiwọn ọmọ ọkọ tiwọn ṣé wọ́n ṣe DNA test ẹ̀ tán gbé fún yín ayé yín wọ́n fẹ́ fi ṣe experiment wọ́n fẹ́ ba ayé yín jẹ́ tán pátápátá kòrògòdò ẹ tún ní rówó gbà ẹ tún jẹ̀bi ara ẹ tún jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run ẹ tún jẹ̀bi gbogbo ọ̀nà ẹ mọ̀ kan ẹ bá wọn náà sọ̀rọ̀ ẹ wà ní nísìnyí anybody tó bá ti fẹ́ speak fún gbogbo yín tó bá ti tí ò bá ti lè speak fún gbogbo yín yẹn kẹnu yín dẹ̀ kù kó má tiẹ̀ speak mọ́ and again let go ọmọ yẹn ò ní wá sáyé mọ́ ó ti kú ètò fi sílẹ̀ ẹyọkan yẹn kó dirun kó dìgbà ètò gba yín ní bọ́ọ̀dù tán dẹ̀ fà yín ta káìtì mo kàn sọ ni o kì í ṣe by force o nobody must come for me o mo kàn sọ ni gẹ́gẹ́ bí abiyamọ obìnrin tí ẹnu yàn ṣe tí ẹnu yín ṣe mí torí mo ti rí géèmù tó ń fi yín gbá mo ti rí gbogbo nǹkan tó ń ṣe fún yín mo dẹ̀ rí pé kò sẹ́nìbọ̀ tó lè rí rí everybody n catch out at the end of everything ṣe mọ̀ pé wọ́n ti sọ pé kẹ́ ẹ lọ máa wo kọ́ lọ máa wo fún fídíò yín lórí YouTube so that by the time tí ò bá sẹ́nìbọ̀dì mọ́ fún yín then ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ lè máa rí owó YouTube yẹn fi jẹun díẹ̀ dẹ̀ because they are not giving you any time náà sọ yìí ṣe gbàgbé ọjọ́ tí Bukky Jesse sọ kò sọ bẹ́ẹ̀ ó ní kán máa lọ wo bàbá Mohbad ń sìn o orin tó kọ yẹn sódàgbà tí ó bá séyàn mú bẹ́ẹ̀ fún mọ́ á lè máa rí nǹkan fi jẹun ṣé wọ́n fẹ́ fún yín lówó lọ́sàn yẹn àwọn èèyàn ti pa wọ́n ti kún àwọn tó ń gbé yín gẹ̀ṣẹ̀ ayan wọ́n kàn ń gbé yín gẹ̀ṣẹ̀ ayan ni I tell you wọ́n ń gbé yín gẹ̀ṣẹ̀ ayan ni títí wọ́n máa fi ná owó yín tán àwọn kan ná owó yín gan o monkey don work babu is chopping it now ọmọ yín ni monkey ó ti kú kì í ṣe monkey o but bọ́n ṣe máa ń sọ àwọn bàbú kan wọ́n ń jẹ sit down tó bá possible ni o mi ò sọ pé by fire by force o let go ẹ sọ fún lọ́ọ̀yà pé ṣùgbọ́n tẹ bá sọ ọ́ débì kan torí pé ó ń sweet àwọn kan wọ́n máa láwọn ò gbà páwọn fẹ́ lọ sí court páwọn ìfẹ́ kí court ẹ máa continue lọ́ọ̀yà lè sọ bẹ́ẹ̀ wọ́n lè ní òfin nàìjíríà gan kò gba kínní kan torí pé òfin nàìjíríà gan many people mélòó náà ti pa nàìjíríà tó ń mú justice jáde tẹ bá sọ pé ẹ ṣe mọ ẹjọ́ gan mọ wọn lè láwọn ò gbà wò torí pé wọ́n ń jẹ owó ń bẹ wọ́n dẹ̀ ń jẹ yín ẹ̀yin ni wọ́n ń jẹ bọ́n ṣe wà yẹn ẹ ti gbọ́ nípa ajẹnifẹ́ni rí àti àwọn èèyàn tó máa jẹun tó máa fàtẹ́gùn sí tó bá ti jẹ́ díẹ̀ wọ́n á tún fàtẹ́gùn sí ó ti gbọ́ mò ń sọ fún yín ni o kẹ́ bá lè wá orí àtìyẹn gbà gbogbo yín lè jókòó papọ̀ láti rí royalty yẹn gbà tẹ bá pín sí wẹ́wẹ́ kò sí tó ń jẹ́ royalty kankan fún yín ṣó ti yín àìrìnpọ̀ ọmọ ejò ló máa ń jẹ ọmọ ejò níyà. For the enemy to conquer you, they will pieces your home. They pieces whatever you do. They send confusion so that you hate yourself. You ẹdẹ yín ò ní jẹ́ kan mọ́ then they will be able to conquer you ọ̀tá ń conquer ni do you understand bí wọ́n ṣe kọ́kọ́ pín yín sí wẹ́wẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ṣe rò pé ẹjọ́ yẹn máa yá ẹ fi yá ọlọ́run ọlọ́run máa gbẹ̀san ẹni tó pa Mohbad yìí dà ó mú ó ṣe oògùn oògùn ò kí ń ran ọlọ́run ẹni tó ṣèkà fún yín tó jẹ́ pé mọ̀ọ́mọ̀ ṣe ẹ fi sílẹ̀ fọlọ́run kò lè wáyé mọ́ ẹ wá fi nǹkan tó tó mú dání yẹn ẹ máa wá wò ó kẹ máa gbàdúrà mú kó dirú kó dìgbà tẹ́nìkan bá sọ fún yín kì í ṣe Mohbad ló ní wọ́n fẹ́ san royalty fún yín ni wọ́n fẹ́ bà gbogbo ayé yín jẹ́ pátá porogodo kò sẹ́nìbọ̀dì tó fún mi lówó ní ẹnu ọjọ́ mẹ́ta yìí mo ní kán fún mi mo ní ẹ oní ẹ tó rẹ̀ǹtì lé lọ́dọ̀ mi ẹni tó rẹ̀ǹtì ilé lọ́wọ́ tó rẹ̀ǹtì ilé mi yẹn ọmọ yíbò tó ń gbé ilé mi yẹn ó san balance owó ẹ̀ ní ó san kélekèlé ní ó san that's five hundred thousand ló kù tó máa san ṣùtì ẹ̀yìn ó dẹ̀ san sí àkáǹtì mi inú orí bíbà yẹn mi ti sanwó ilé mi tán mo fẹ́ gbà wọ́n transfer ní sí ọmọ mi i mean sí ẹnìkan tó máa ń fún wa tó máa bá mi send owó sàkà mo ní kó bá mi transfer sí ọmọ mi kó transfer ẹ̀ fún ọmọ mi transfer ẹ̀ sẹ́ni yẹn máa yẹn Mr. Ọlá ó dẹ̀ transfer normally Account tó yẹ kó wọ̀ personal bíi personal account tó yẹ kó wọ̀ sóbà lè transfer fún wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni o kẹ́lẹ̀ mẹ́pà àwọn èèyàn wà lórí ọ̀run wọ́n dẹ̀ lọ direct owó yẹn sínú kírẹ́dìtì owó yẹn dẹ̀ lọ wọlé sínú kírẹ́dìtì wọ́n dẹ̀ mọ̀ pé kírẹ́dìtì yẹn kedere mo ti náwó mo ní láti pay back owó ò dẹ̀ ṣe transfer nínú kírẹ́dìtì ibẹ̀ ló wọ̀ mo bá ti sanwó fún láti àná ọmọ báwo bá ẹ gbà mí. ibo mo ti fẹ́ rówó san fún balance owó ilé báyìí n bá dẹ̀ ń wò kí n bá wò gbà àwọn wo ló ṣe lè bá mo ní káwọn wo tó tó ló tún divert owó yìí sínú credit owó credit Canada because wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ ṣẹ́ bó ṣe wà lórí life chart lẹ́ẹ̀kan wọ́n fẹ́ kí wọ́n embarrass mi onílé mi náà wà nínú involve my house my ẹni tó nínú ilé mi náà tó nílé òun náà wà nínú game tó máa fẹ́ tó bá ti fẹ́ tọ́jọ̀ mi tí wọ́n bá rí wọ́n máa pè òun náà wọ́n lè ní á ah, sọ fún mi pé please my rent balance òun ni mo ṣe sọ fún i'm working for this place i've saved a lot of life tell anybody bá treat me bad mo ní right láti láti sú ẹ mo ṣe kọ́kọ́ sọ ìwọ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn purposely ilé yẹn ni mo fẹ́ fi san credit yẹn mo ṣì lè san anytime kí dẹ̀ ṣe dandan kí n san tán lẹ́ẹ̀kan ṣó ẹ onílé mi mo fẹ́ fún but wọ́n divert ẹ̀ sínú credit ẹ̀ tí ò ní ṣe transfer onílé mi dẹ̀ sọ lónìí bí mo ṣe wà lórí live chat àwọn èèyàn kan inú wa máa dùn torí bẹ́ẹ̀ mi náà máa tẹ̀ sójú wọn bí Ìyábọ̀ Òjó àti àwọn politician wèrè tó ń support wọn àti gbogbo wọn nísìnyẹn gbogbo wọn Ìyábọ̀ Òjó ló owó Ìyábọ̀ Òjó ló ti ìyẹn ti wà àti mí ìmọ̀ politician wèrè tó ń support ẹ o politician yóò ní bọ́ tó o bá wọnú wàhálà ò ní bọ́ àṣírí ẹ ò ní bọ́ gbogbo wọn ni mò ń sọ ṣẹ́rẹ́ tí mò ń gbà lẹ́nujọ́ mẹ́ta the evil in my surrounding God don cover them anybody evil in our system Lord expose all of them when you expose them disgrace them all over the world when you now disgrace them they refuse to repent oh Lord destroy them for the whole world to see so don't try me and ah, don't threaten me you come under my platform again you mention God ikú máa pa ẹ́ kí ni mo sọ fún ẹ ikú á ikú burúkú ni ó máa pa ikú àìtọ́jọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní tó fi lọ mí yẹn ló máa jẹ́ ìpín ẹ tó bá ti ń pa lára tó ń pa jèrò tẹ́lẹ̀ wò mí dáadáa mi ò ṣe é fi ṣètùtù ayé mi ò ṣe é pa fẹ́ anybody àdàbí tí bá pèèyàn kan rí pé ẹ nílò bọ o ẹ níbọn ẹ lọ bá mi pààyàn tí bá ti pèèyàn pé ẹ lọ bá mi ṣe bẹ́ẹ̀ fún yàn fún ọ tẹ bá plan kẹsọ sí lórí mi ṣùgbọ́n tí mi ṣe rí tẹ bá ń fìbọn pa èèyàn ìwọ ló máa kúkú ìbọn bẹ́ẹ̀ ìwọ ló kù tó máa kúkú ìbọn èmi Bọ́lá Fọláṣadé mo ti sọ bẹ́ẹ̀ fún ẹ Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́. mi ìfibọ́n pọ́mọ èèyàn mi ìdẹ́kọ́mọ ọmọ mi ò lè kú so ẹ̀yin wèrè Ìyábọ̀ Òjó you go around destroying other your colleagues ibuki i mean kí lórúkọ ẹ̀ náà Tóyìn òun náà wà nù wọn but kò ṣe mí báyìí Lizzy ọ̀gọ̀gbọ́lọ́gbọ́ nínú àwọn tó máa ń wọlé ṣépè káàkiri fáwọn èèyàn àti Ìyábọ̀ Òjó gbogbo wọn àwọn celebrate yẹn ló ń ṣépè fún àwọn nọ́mbàrà wọn jà wọn ò dẹ̀ gbójú jáde ẹ̀yà wèrè ni kò ní dá fẹ́ tó bá tún wọnú bọ́ọ̀sì lọ ṣépè fún yàn tí ò lè gbójú ẹ̀ jáde tó máa lóhùn rẹ̀ face to face abẹ́ ẹ̀yà wèrè ni tó bá ti wò ó ṣan la máa ń rìn ajé ló máa ń mú ní pẹ́kọ́rọ́ má ṣe má beat around the bush come straight if you want to do anything tell the whole world you are the one doing it stop pretending kò ní dá fún pretenders kò ní dá fáwọn tó bá yéèyàn jẹ́ tó ń dẹ̀ pretend to be a good person in society mi ò gbàdúrà yẹn fún ẹ má tí wọ́n bá ń gbàdúrà mo gbà ní gbogbo ẹnikẹ́ni tó jẹ́ ìkà ní orílẹ̀-èdè wa ọmọdé àbí àgbà tó dẹ̀ ń pèrè lẹ́yìn rere may almighty God expose all of you and destroy you. so baba Mohbad Wùmí sórí ọ̀rọ̀ tí máa sọ lónìí kó máa lóò gbọ́ òtán bá bí ẹ̀rí tí n tí mo bá fẹ́ sọ yìí tó bá tún lọ gbogbo ẹbí yín àti ìyá Wùmí àmì àti Wùmí o àti ìyá Wùmí o àti ìyàbọ̀ àmì àti baba Mohbad o àti Wùmí fúnra rẹ̀ o àti ìyá Mohbad o àti ìdílé alọ́ba àti kí lorúkọ èyí ẹ̀ banjo, àbí Bánjọ àti ti èyí tẹ́ ẹ sọ pé tó wá láti jẹ̀bi tí ó jẹ́ tìyá ẹ tẹ́ ẹ bá yẹra fún Ìyábọ̀ Òjó read my lips Wunmi you going to jail they will not pardon nothing will be pardon. Ìyábọ̀ Òjó náà sọ I'm saying this with authority ni pé yẹra fún wọn ṣé ọlọlẹ ajá ò kì í ṣùkúrò kó ṣó lójú méjì ṣọ́ àwọn ọmọ ẹ you have your children and if you want to have àwọn ṣọwọ́n pé wà ní ìwọ̀ queen mother àwọn queen mother yẹn náà jésìbẹ̀ ni ajá ló jòkó jésìbẹ̀ nínú mọ́tò àmì nínú bíbélì bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀tì àwọn delilah àti jésìbẹ̀ tẹ́ ń donate fún ilé èdè wa káàkiri àgbáyé láti lè jẹ́ kí evil máa pọ̀ sí kí inú ilé gbogbo ìgboro kó má wà conducive everywhere will be destroyed it's a it's, it's a system it's like you you you are, you are a bad person bad aromat bad seed creating bad seed things in society you be cancelled. ó ti yé. Wumi Ìyábọ̀ Òjó ò tán mọ́ ẹ she must not be your godmother tó bá jẹ́ ó ti jẹ́ godmother ó dẹ̀ ti jẹ́ ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ ọ̀rẹ́ ọmọ ẹ̀ kó tó di pọ̀ ọkọ ẹ kú she's not a good she's not kò fún ẹ ní good luck ó promote ọkọ ẹ ọkọ ẹ náà padà òkú náà last ni ọjọ́ tó ń ti kọ́ ẹ ní ìkọ̀kúkọ mi ló kọ́ ẹ ní ìkọ̀kan báyìí sí but mi ti ẹ̀ need ẹjọ́ I don't need me need ẹjọ́ Ìyábọ̀ Òjó should stay on her lane leave this girl with our family. Everybody leave them alone. The money you have made to destroy the little baby is okay. You destroy eré wo la Jambeku ń ṣe. Mohbad bá wọn àwọn èèyàn ṣeré títí ó dòkú. Wọ́n gbá Baba ẹ̀bí bọ́ọ̀lù wọn ọ̀dẹ̀ ríran tó bá dẹ̀ ń gba ẹ̀bí bọ́ọ̀lù ò ní mọ̀. Táyé bá ń gba ẹ̀bí bọ́ọ̀lù ò ní mọ̀. We can tell you nothing but the truth because lónìí tí n bá rí lèmi àwọn fámílì mi if it's not because i'm a child of god they destroy everybody wàá rẹ everybody go? wàá máa rokú sí ẹ máa máa rokú síra yẹn ara iṣẹ́ ìṣù lára ibi tán and the set of people to máa ń ṣe the same group ni wọ́n á lè dárúkọ wọ́n wà lákọ wọ́n wà lábo irú àwọn tó wà ń sọ torí lẹ́ẹ̀kan tí mo ṣe tán bíbá Ìyábọ̀ Òjó sọ they ṣe they remove the money from your pocket. Ìyábọ̀ Òjó if I come on your case o máa tẹ́. in South Africa. It's more than 10 years now. 10 years about. It's about 15 years ago. I mentioned, I said it, pastor yẹn ó Christ ambassador ni orúkọ ẹ̀. Kì Christ embassy Christ ambassador Peter Oladejo. inú ilé mi báyìí mi ì rí ẹrí gbà yẹn inú ilé mi báyìí ló ti ń sọ̀rọ̀ ẹ gbogbo iṣẹ́ burúkú tó máa ń ṣe olóyìnbó rẹ ṣe ọmọ kékeré ni ó máa kéré sí ẹ bí ọládẹjọ ṣe máa dàgbà tó náà nígbà nísìnyí gbogbo àyẹ bíi twenty something ló ṣì wà àbí bíi ṣé ti wọ thirty ṣá ó máa ti wọ thirty nísìnyí àti wọ ìwọ bíi forty five so bí àbúrò ni ó ṣe jẹ ó máa mẹ tí mò ń sọ ṣé o mọ̀ ní ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń sọ you go in wọ́n ń pè ẹ́ ní jésù báyìí wọ́n náà dẹ̀ ò ńlá ajá fẹ́ ó fẹ́ kájá jẹ́ ó fẹ́ kájá lá ẹ̀jẹ̀ ni ó fẹ́ kájá lá ẹ̀jẹ̀. jẹ́ kó rí ẹ̀ kó pé o ti ń ta sí mi ti pẹ́ mi ṣe kẹ́mi olúlọ́yẹ̀ o mi ń rúdù sí kẹ́mi olúlọ́yẹ̀ o àǹtí kẹ́mi má jẹ́ ó jù mí lọ́nà mi ń rúdù tá àǹtí kẹ́mi olúlọ́yẹ̀ mi ń ṣe àǹtí kẹ́mi olúlọ́yẹ̀ o mi ì mọ anybody mi mọ ẹni tó fẹ́ tẹ̀lé lẹ́yìn ọlọ́run máa wo yín sọnù ọlọ́run Elédùmarè ń bú. bí mo ṣe ti ṣe tán lẹ́ẹ̀kan stay away from Wumi stay away from mama Mohbad stay away from baba Mohbad leave them alone. o ti sọ lẹ́ẹ̀kan torí pé wọ́n sọ pé àṣìwùmí o ẹ fẹ́ wọ́n ti lọ brag gbogbo yín wọ́n láṣìwùmí fẹ́ tú o wọ́n dẹ̀ wá sọ pé tàṣìwòmí bá ti tún sí i ó wá ní àtó torí ìyá Mohbad ni wọ́n ṣe support Wùmí ní Mohbad Wùmí tó ti jẹ́ ọ̀rẹ́ ọmọ ẹ Wùmí àti ọmọ ẹ they friend. Wùmí àti ọmọ ẹ ni ìmọ̀ṣẹ́ Priscilla ni àbí Cecilia àbí kí ló ń jẹ́ ọmọ ẹ they friend ó wá sọ pé tòtórí Wùmí torí Wùmí torí ìyàmbá ni wọ́n ṣe ń support Wùmí because o ti believe o ti débi tí ológun ti fẹ́ máa sá sórí ibi tí ẹ ti lọ́lọ́gùn fẹ́ sá yẹn ṣe rí ńgbà tó gbé wọ́n gbé kí lorúkọ ẹ̀ Magdalene Mary wọ́n gbé déwájú Jésù wọ́n ti believe o ti débi tí ológun ti fẹ́ sá àti fẹ́ sọ olókùúta pa instead for for for her to die now but that's where God save her you are evil stay away from Mohbad family stay away from Wunmi stay away at àtọmọ ẹ náà kò ṣe ọ̀rẹ́ anybody mo, ẹ ti fi ayé wọn tó ọlọ́run dẹ̀ ní grace fún kò fẹ́ kó kú torí pé tí ayé tòótọ́ àmì ò sọ pé ó ṣe nǹkan tó ṣe àbí wọ́n ní kò ṣe ó ti yé bọ̀tì tí ẹ bá ti dìde tó fún yàn tẹ̀lé fẹ́ rọ̀bẹ̀ tẹ́lẹ̀ fẹ́ parí torí ìwọ fúnra ìnáwó mọ̀ kan tó ṣẹlẹ̀ nígbà yẹn gbọ̀ngàn lọ́lọ́ máa speak fún bàbá Mohbad fáwọn ẹ mọ́ra wọ́n fẹ́ jà ẹ lólè Ìyábọ̀ náà wà náà wọn tó ń jà ẹ lólè bẹ́ẹ̀ ni mo so owó tanfẹlẹfẹlẹ tanfẹlẹfẹlẹ owó tíyàbọ̀ fi ń ṣàkó òṣì lẹ́jọ́ mẹ́ta ẹ̀ fira wèrè àti wig ṣerun owó Mohbad wà nínú ẹ̀ ẹgbọ́n abẹ́ ẹ̀ dáhùn torí ẹgbọ́n gbà tó lọ gba contract pósí ẹgbọ́n gbà tó fowó solicit ẹgbọ́n gbà tó ti lọ sí house of rep ní Abuja àbí senate tó ti lọ turn round turn three sixty degree níwájú àwọn senators ó ti forúkọ ọmọ yín bẹ́ẹ̀ ni ó ti tó omi tó ṣe yẹn mo dẹ̀ rí pé ẹ̀yin ń jó lọ sẹ́yìn ni ó ti yẹ tẹ́ ẹ̀ bá tiẹ̀ pàṣẹ mọ́ ẹ̀ gbúdọ̀ fail wọ́n ti pa Mohbad o ọkọ ẹ̀ àti gbogbo family ẹni tó lòun fẹ́ tán déédéé lọ dìmọ̀ pọ̀ ta ló ní ehm, amẹ̀bọ kínní kan Yorùbá yẹn lẹ́yìn tó gbé kábíyèsí ọ̀nìrìṣà kúrò àṣẹ DP ṣó ti yẹ wọ́n wá fi Ìyábọ̀ Òjó sí ta ló ní wọ́n rẹ́rìn lọ́jọ́ tí wọ́n sin òkú Mohbad wọ́n ní ìyẹn ti lọ nìyẹn dẹ̀ rẹ́rìn ó fi ṣe lẹ́yà ni Ìyábọ̀ Òjó ẹ̀ mélòó mo pè ẹ́ tó bá ní àwọn gúrùpù ní system yìí ṣọ́gbọ́ tó bá pe anybody anybody tó bá support ẹ nínú system yìí tó bá ní agbára the Lord will crack the person the Lord will destroy the person tó ní pé kẹ́ ẹ máa destroy ọmọ kékeré you going for the little liam ẹ̀yin agbára tó máa ń mu ẹ̀jẹ̀ ọmọ kékeré tó máa ń jẹran èèyàn enough is enough of your bullshit leave that family alone. bàbá Mohbad tó bá wù ẹ́ kó gbọ́ o advice ni o tó bá dẹ̀ wù ẹ́ kó má gbọ́ ìyá Mohbad tó bá wù ẹ́ kó gbọ́ àbí mo gbowó lọ́wọ́ yín àbí mo pè yín mi ní interest láti pè yín public báyìí ni màá gbé wa but ẹ̀kan ni tí bá ti sọ́ báyìí màá dákẹ́ ṣó ti yẹ yín mi ní kò ní jẹ́ àsọmọ fún mi torí mi ìfẹ́ kẹ́ máa fún mi sẹ́ẹ̀ mo ti sọ pé kẹ́ dákẹ́ pé ẹ̀ ń fún wa stress but at the same time tá a bá ní kẹ́ dákẹ́ tà fún yín ní tá fún yín ní green light lórí ọ̀rọ̀ yẹn then náà dàbí pé èèyàn tún wicked ń fẹ́ darapọ̀ mọ́ ìka èmi ò rẹ̀ kì í ṣìkà láíláì wọ ni it's what they did to me they kill the father of my baby and they write my name they put it there they say Auto Bola go and google it Auto Bola kiri ìyẹn bẹ Bukky Jease náà mi ìgbèjà mi báwo ni kó lè mọ̀ pé èmi <laughs> wọ́n máa mọ̀ po wọ́n máa bàtàlẹ̀ ikú never dey mi ní mi ń submit ikú ò kì í submit fún ẹyẹkẹyẹ I work alone I'm a champion. My my team òun náà ni àwọn ogun ọ̀run àtọmọ mi àwọn ọmọ mi tí n bá ní ọkọ̀ ọkọ̀ gidi ni o èmi a máa tún jẹ́ jọjọ jẹ́ team tí ọkọ̀ gidi kì í ṣe àwọn ṣó ti yé yín kì í ṣe àwọn gbàwùdẹ́ ní àwọn olórí burúkú àwọn kírímínà tó wà ń gbòòrò káàkiri no tó bá ìwọ tó bá dẹ̀ sí máa sọ pé wọ́n bá ní ọkọ tó bá sọ pé mi ò lọ́kọ tó bá bẹ̀rẹ̀ sí máa tap mi i love you àṣekiri kan tó fẹ́ máa embarrass mi máa ṣépè fún ìwà tó ṣọ́kù. who owns it ajá ò lẹkùn fẹ́ máa they are playing one play pẹ̀lú ayé wò mí one play pẹ̀lú ayé gbogbo wọn one play ìyàbọ̀ òjò á máa jáde á máa ṣe bíi bóòsì step aside èpè wà lórí ẹ ìyàbọ̀ òjò step aside leave the family alone baba Mohbad More advice you know at àti ìyá Mohbad go back home leave them for God fi wọ́n sílẹ̀ fún Ọlọ́run ọ̀rẹ́ ẹ̀sùn wọn dènà ẹgbẹ́ they are playing game with you wọn ọ̀dẹ̀ ní fún ẹ kọ́bọ̀ tó bá kú dẹ̀dẹ̀ kan fún ẹ ló bá Ìyábọ̀ Òjó wọn fowó yín ṣègbádùn owó owó Mohbad ó wà nínú kan tí Ìyábọ̀ Òjó fi ń ṣe ayé ẹ̀yin kẹ̀dẹ̀ rẹ̀ ń sìn at the end of the day orin tí ò dùn yẹn má sọ mo sorry láti sọ. So kò dùn bí ti Mohbad because arò sì wà ń bẹ̀ kò dẹ̀ ń ṣe wọ́n bìlí pé you have to be quiet the time you need to be quiet you are talking so kò dùn mi lè purọ́ kì í ṣe pé òun kò tí dùn kò dùn because wọ́n wọ́n fún ìkorò sí ìgboro wọn ni kò máa kọrin tó dùn kó lè dùn n tó dùn orin arò máa ń tún ó máa orin tó gbọ́dọ̀ máa kọ́ṣe ó ti yé mi ìfẹ́ I don't want to break it down for you baba Mohbad go back home leave them for God even though today tó bá padà wá tó bá sọ pé nìkan leave everything for God wọ́n ti pa kọjú ti Ọlọ́run wá tọ́jú àwọn tó kù torí pé wọn àti etí ìyá Mohbad òbí àti etí Mohbad bí àti etí ìyá Mohbad òbí àti tọ́dà bí bí wíwọ́ ṣe ń ba lọ fún ẹ tó ń dẹ̀ ń plan fún ẹ ó mọ wọn ò ní fẹ́ kó jèrè kankan wọn ò dẹ̀ ní fẹ́ káyè kankan rojú kó ráyè go back home àwọn ẹṣin tó jábọ́ sí kòtò lánàá wọ́n ń sọ ó kọ́ àwọn tó kù lọ́gbọ́n ni a word is enough for the wise. o gbọ́ sórí DNA DNA forget about DNA tẹ́ bá ṣe DNA fún gbogbo ara wa gbogbo àwọn èèyàn tó wà láyé ẹ máa rí ìlọ́tọ̀ ayé máa dàrú ayé máa ṣe kí ni ó máa dàrú ó ti yé bẹ́ẹ̀ mi sọ pé kò dà o ṣùgbọ́n forget about it leave people because a lot of people are taking they, they want to wọ́n fẹ́ jẹ owó ẹ̀ tán ìwà máa ìwà máa ṣiṣẹ́ ọmọ ẹ̀ tún ti ṣiṣẹ́ wọn tó ní jẹ́ kó gbádùn ẹ̀ wọ́n máa tún fi nínú nǹkan mọ́ ẹ̀ gbàgbé fi sílẹ̀ fọlọ́run ó máa dùn ẹ́ gan sọ fún àwọn lọ́ọ̀yà àti dismantle tó bá sì jẹ wọ́n lówó tán bá fún yín lówó yàtọ̀ lè fún wọn lówó ó ti yé bọ̀ tó ti tó gẹ́lẹ́ má jẹ́ kán fi ẹ́ cascos mọ́ má jẹ́ kán máa fi ẹ́ cascos má jẹ́ kán dẹrù ayé tí ẹrù ó ti gbẹ́rù wúwo wọ́n ti pa ẹlẹ́kùn o gbogbo yín wọ́n ti pa yín lẹ́kùn gan ló ti yé i know it's painful it's hard to forget a máa pé <laughs> let me tell you something ọlọ́run àwọn èèyàn máa ń bèèrè pé tó bá ti ṣe èèyàn àbí ìdájọ́ nìkan ìjọba nìkan ló lè ṣe ìdájọ́ ikú fún àwọn ènìyàn tó bá pa èèyàn sórí tọ́lọ́run bá fẹ́ ṣe ìdájọ́ ó mọ bó ṣe ń ṣe ìdájọ́ ọlọ́run dẹ̀ le ju ti èèyàn lọ ẹni tọ́lọ́run bá dẹ̀ ti dá lẹ́jọ́ kò sí kóòtù tó fẹ́ gbé lọ so fi wọ́n sílẹ̀ fi gbogbo wọn lẹ̀ fọlọ́run fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọlọ́run I tell you fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọlọ́run fi yá ọlọ́run gbogbo ẹ̀ pátá pèrègodo kó wá yẹra fún wùmí tó bá ti di pé ẹ ṣetán o tí wùmí the access and the relationship you can have with wùmí you are not going to be there for him forever he is not going to be for you forever ó máa kọ̀tínú ayé ẹ̀ tó bá ti tó stage o bọ́tẹ́ ẹ̀ ní fi ìjà àti bó ṣe fẹ́ ẹ̀ ní fi gbogbo ayérayé báyìí kẹ́ fi depart because ó máa kọ̀tínú ayé ẹ̀ because ọmọdé ṣì ni ó máa kọ̀tínú ayé ẹ̀ tó bá tó stage kan ẹ̀yin náà dẹ̀ máa kọ̀tínú ayé yín bọ́tẹ́ má gbàgbé pé ọmọ yẹn ti so yín pọ̀ bọ́tẹ́ àwọn èèyàn fẹ́ kẹ́ ẹ kọ́ pátápátá kẹ́ ẹ jojú ẹ̀ kẹ́ wá máa gbádùn kọ́ máa sọ pé ẹ máa dolówó àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó so ẹ̀mí ẹ̀nù tí ẹ̀dùn lówó tán ló máa fún yín lówó yẹn tó kù dẹ̀dẹ̀ tán fi sí lọ́wọ́ eh, you don't know this tribe you came from ẹ mọ tribe tẹ ti wá kì í ṣèkìtì mo sọ Yorùbá àṣẹ o you don't know the tribe I tell you you don't know <laughs> very wonderful very cunning very sticky I mean very. rikishi bákan ọmọ rárá kan you don't know <laughs> it's no, it's very ọ̀rọ̀ You, ó ó ó look somehow to it may look somehow to you tó bá dẹ̀ bí ẹ nínú má bínú ṣe gbọ́ bàbá mi bá tó you know I talk to you but I'm just I'm just sorry for you I'm sorry for your family I'm sorry for the old little for the little baby because ọmọ yẹn náà kẹ̀dẹ̀ let me tell you something see another system tó máa fi ń bá àwọn ọmọdé jà when people want to fight your child tó máa fi mọ̀ pé àwọn ọmọ ìkọ̀kọ̀ náà first of all send confusion serious fight into the two parents they send attack to the parents tonti ṣé o mọ̀ pé wọ́n send attack seriously to Mohbad when he was alive or ìyá year? bàbá ẹ̀gbọ́n òka nígbà tó kú tán wọ́n send wọ́n bẹ̀rẹ̀ send attack to the family to the wife to the child because the target gangan ọmọ náà because tọmọ yẹn ò bá tó to dàgbà tó á béèrè ikú tó pa bàbá òun kì í ṣe pé kúkú tó pa bàbá ẹni pé á lówó ó dẹ̀ tún lè ní talent àwọn kan ìbílẹ̀ pé kò gbúdọ̀ bọmọ wọn ṣe competition àwọn làwọn gbúdọ̀ wà láyè yìí àwọn fẹ́ pa tìrantìran ni kó má ní nǹkan kan ẹ má gbà kan pa yín kan pọmọ yín tìrantìran bàbá Mohbad ìwọ nìkan ló kù tí tí ó jẹ́ pé wọ́n máa ń rí iná máa sọ pé a ti ní lọ́ọ̀yà a ti fún ẹ lọ́ọ̀yà. <laughs> inú jìnnà ju ọ̀run lọ ọlọ́pàá tó ṣe àmì babaláwo tó ṣe àfẹ́rí fẹ́dìyẹ àmì fún ayán ó tún ṣe àrìnà kò fẹ́dìyẹ ó ṣàfẹ́rí fólè ó tún ṣe àrìnà kò fún ọlọ́pàá tó máa mú you know see say this life no balance inú jìnnà ju ọ̀run lọ mo fẹ́ kẹ́ ẹ yára yín ní ọ̀rọ̀ mi o ẹ má sọnù ó ní mo ṣe dà yín pọ̀ mọ́ Àgbàlá Gabriel ṣé ti eyín láti sọ̀rọ̀ ìjọ tí mò ń sọ fún ó dàbí pẹnu mìíràn ó ní àwọn corporate àwọn ológun gidi tó wà lórí kinní tó máa rí pé wọ́n lè sọ̀rọ̀ wọ́n máa di crowd fún wọn láti máa sọ pé wọ́n fẹ́ intimidate àwa you cannot because nígbà tí ìṣòro náà bá dé tí problem yẹn ẹnu àtúnṣe mi màá sọ pé kí n sọ̀rọ̀ ẹni pé mi blog wọn dáadáa ó yẹ kí n sọ̀rọ̀ kí n máa play ológun tí kí n pe ológun tí kí n yẹ kíkan but gbogbo ẹ̀ bí mo ṣe ń wò lánàá mo kọ̀ rẹ́ẹ̀rẹ́ ni I was just laughing. <laughs> mo rẹ́rìn títí tí mo fi sùn gbà tí mo wo ológun dúdú mi tí kí lorúkọ yìí bí àyàrá jẹ́ tó ti ń sọ̀rọ̀ ẹ̀ you know I was just laughing pé nǹkan ah, ẹ̀yẹ tí wọ́n kọ̀ọ̀kan. ìdí tá a bá ń sọ fún yín èmi náà kẹ̀dẹ̀ kì í ṣe pé báwo lè máa bèrè pé báwo ló ṣe mọ̀ ẹ̀mí a máa fi mọ̀ mi mo ní design spirit ẹ̀bùn yẹn láti ọ̀dọ̀ Ọlọ́run and again I'm a living experience You understand? I'm a living experience. <laughs> I'm telling you a living experience. Moti ti face to face. Moti ti face to face. Majority of them moti ti rí wọn rí. Èmi ò dẹ̀ kí n wá fún yàn nítorí kan. Ṣòtiyé, kò tó bá sọ nation. Ẹ fi Facebook jà. Èmi gan máa sọ fún yín pé èmi ọmọ Ọlọ́run tó máa ń fi gbogbo nǹkan bá àwọn èèyàn jà. Ọlọ́run fẹ́ jà pẹ̀lú ọba kan ó pàkọ́bí ẹ̀ ó da omi wọn sọ dẹ̀jẹ̀ ó da ọ̀pọ̀lọ sílé wọn <laughs> gbogbo inú ilé wọn gbogbo ibi tí wọ́n sùn sí ó da iṣu bò wọn ó rán kánkáwọ̀ tì wọn devora <laughs> hmm. oríṣiríṣi ọba ajá tí ò kí ń fọpa ajá kò ń fàdá ajá kò ń fìmọ̀ ṣe ọlọ́run tó máa gbọ́ gbòòlà tó máa lẹ́nìkan ti kú wá lọ́lọ́run mọ́ ó ti ṣó ti kò dẹ̀ fìbọn pààyàn kò dẹ̀ gba abẹ́rẹ́ ikú fún adédè pa ọ̀tá tí ti yẹyin bẹ́yẹn agbára gbélé pọ̀ tá tó máa ń dá mi padà sórí olóbi àwa ti jẹ́ adẹ̀tí fọmọ jẹ àwọn olólùfẹ́ mi náà mo tó máa ń ràn sí wọn pẹ́ lọ́rùn jọ́wọ́ bó bá ṣe ń fún mi o immunization yìí máa bá mi fáwọn olólùfẹ́ mi àwọn tó bá ti fẹ́ kí n ga àwọn tó fẹ́ràn mi àwọn tó fàlàáfíà fún èmi àtọmọ mi o bọ̀dìwọ́ tó bá tẹ́tì mi tó rí pé ó lágbára òótọ́ lọ́hùn a sọ pé jésìbẹ́lì ò kí ń lágbára o wọ́n mọ̀ wọ́n máa ń sanwó fún wọn láti manipulate nǹkan they are manipulators but we Esther lèmi jẹ we destroy the oppressors we destroy the wicked one Deborah tó máa ń lọ sójú ogun kì í ṣe ká gbé bàbá yìí o we overcome the enemy. so anything tó bá ní má fi àlè mú mi mo dey advice ni o mi ò kọ́ nípa ọ̀tọ́ àwọn tó ń jẹ́ ń bẹ̀ tán ti ya gbogbo plan wọ́n máa máa yarí ni wọ́n á dẹ̀ máa kọ́ pé kò lè ṣẹlẹ̀ ìwọ bá o ọlọ́run mo dúpẹ́ fún yín mo gbé yín ga nítorí pé ètò wọn wí lónìí ọ̀pọ̀lọpọ̀ ló máa járe mọ́ nítorí pé wọ́n rówó ń bẹ̀ wọ́n bá yí àwọn èèyàn jẹ́ wọ́n ṣe nǹkan to the detriment of others wọ́n fẹ́ kí ẹ̀ ẹni bá bínú àbí tó bá máa lóun bá bá mi jà ẹ dáwọ́ kúnlẹ̀ spiritually or secretly ọ̀rọ̀ máa bá wọn ìjà ẹ̀dá bẹ́ẹ̀ olúwa fi ṣòfò má jẹ́ pẹ́ mọ́ àwọn ìkà lórí ọ̀rọ̀ yìí má jẹ́ ká ṣe wọn bò ṣáà máa tú wọn ṣùgbọ́n àwọn ìdílé yìí wọ́n ti break wọn to pieces yes ṣùgbọ́n ọlọ́run alátúnṣe nìyí ṣàtúnṣe fún gbogbo ẹ̀ wọ́n fi pain o hmm, àtìyá o àti bàbá o àtọmọ náà àtayá o àtàwọn ẹbí àtàrà they are confused in fact some of them are depressed now as i'm talking to you ọlọ́run bá mi lé depression kó nínú ayé wọn má jù wá sọ́dọ̀ mi o má jù wá sọ́dọ̀ àwọn ọmọ mi o ogun ò ní tèmi bá mi gba ogun ayé wọn wọlé àwọn tó tóbi ogun tó máa sọ pé ah ṣóbìrì yìí ṣe eré ni ẹni bá fi ọ̀rọ̀ òdì lọ mọ ní kọ̀ọ̀kan àbí ní gbangba olùwàjò kó sínwín kú olùwàbágbára ẹ̀ jẹ́ olùwàkọlù ilé olùwàkọlù ayé ẹ̀ ẹni tó lò máa máa sọ àwọn ènìyàn di bọ́ọ̀lù láti máa fi ẹsẹ̀ gbá wọn sọ́tún gbá wọn sósì ah, láti ṣayé wọn yàmàyàmà àwọn ẹ̀dá bẹ́ẹ̀ <laughs> ọlọ́run apáta ìdìbò bá wa dìbò lò wọn nù wọn wọ́mọ́wọ́mọ́ lù wọn pátápátá ìmọ̀ wọn olùwàjò bàjẹ́ ètè wọn olùwàjò parẹ́ bẹ́ẹ̀ lórí kò ní í padà olúwa ṣì tó pé ti gbọ́ tèmi jésù ló wà wá. ìyẹn bó ṣe jẹ́ o that's the word little one tí mo ní fún yín. Show you, Insha. do you get it if you don't get it forget about it Toba ti joke tí gbogbo yín jókòó papọ̀ ní tẹ́ be bẹ̀ next ó ti kú ẹ royalty in fact royalty yẹn lára ẹ̀gàn lẹ ti fẹ́ sin òkú Mohbad royalty yẹn lare ẹ̀ lẹ fẹ́ ti fẹ́ sin òkú Mohbad torí wọ́n sọ wọ́n ti fẹ́ gbé plaka náà pé tán lọ sí ó dá o nǹkan tí Yomi kí lorúkọ Yomi ṣé Yomi Yomi Yomi ní tó ṣe bọ̀tì tó bá lọ tó má lọ ajá kẹ̀ protest náà má lọ ajá kẹ̀ tó má lọ sọ wọ́n máa ní wọ́n fẹ́ wọ́n disturb peace ìlú níṣẹ́ dẹ̀ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ń sìn <laughs> don't let anybody má jọ ń dẹrù má jọ ń sọ ẹ́ di ọ̀tá ìlú tó máa ń mú ẹ terrorist o wọ́n máa tún fìyà jẹ lórí pọ̀ wọ́n á tún jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètì lórí ráìdì tó ń ti ráìdì lórí ẹkùn tó ń pa ẹ ìyẹn bó ṣe jẹ́ o fẹ́ sin òkú ọmọ ẹ gbà fún ọlọ́run o fẹ́ sin òkú bọ̀ royalty yẹn gangan lára ẹ lẹ fẹ́ fi sin òkú ẹ fẹ́ tiẹ̀ kan dáwó fún yín mú toró lówó Mohbad lówó pa owó ẹ dẹ̀ fẹ́ be in charge you don't want people to be speaking for you your family you have brain your wife can ń ṣe brainless bàbá Mohbad ẹ lórí ọdún bá ti lórí lọ́gbọ́n ọmọ yín gbogbo ìtàn sọ pé wọn ń sọ̀rọ̀ fast fast yẹn gbogbo ẹlòmíì ìdìbò ìbọn lọ́hún ṣe tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ẹnu ẹ̀ máa ma ṣe pútútútú pútútútú typewriter lẹ́nu ẹlòmíì bọ̀bọ́dẹ̀ ṣe ń typewriter tó ń type tó ń write yẹn ẹlòmíì kò sí gbogbo ohun tó bá type tó bá ra kò ní mú sense wá ẹlòmíì á dẹ̀ máa sọ̀rọ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan á dẹ̀ mọ̀gbọ́n dání. so tí wọ́n ṣe ní àdúrà bóyá wọ́n sluggish ọlọ́run ló dáa Mósè gan kò sluggish but ó ní is is powerful wọ́n dá ó pé but wọ́n wá fi ṣùgbọ́n sí dáta lolo ní ìyẹn mi pé ọ̀rọ̀ yẹn ò ní tètè tọ́rọ̀ bá fẹ́ jáde nígbà mi á máa gbọ̀n lóhùn but kò mí pé there is no power there is no pé kò sí brain ọlọ́run mọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ni ó máa ń fi òpè dààmú ọlọ́gun so gbogbo wọn yẹn tó máa ń rò pé wọ́n gbọ́n wọ́n gbọ́n gbọ́n wèrè ọpọlọ kọ̀ǹpútà wèrè ọpọlọ dímọ̀ ọpọlọ jésìbẹ́ọ̀ ọpọlọ dèlálà náà wọ́n máa lò fún yín ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ẹ́ go hold your family now and do things take charge of things yourself owó royalty ẹ̀ ní kẹ́ ẹ̀ demand fún wọ́n fèsì ẹ máa jókòó ní tẹ́ máa ṣe ṣé àní sọ fún yín a sọ pé kẹ́ jókòó tí o kẹ́ máa wá ṣetán torí wọ́n ṣe fẹ́ ya ayé yín kẹ́ di celebrate kẹ́ nà tán between each other kọ́ máa ti obìnrin oríṣiríṣi sí yín kọ́ ní kẹ́ lọ́ máa gbé àwọn aṣẹ́wó káwọn náà máa gbèdì sílẹ̀ fún yín wọ́n kàn máa fi pa wọn ní dìláìlà kò sẹ́ni tí wọn òdòdó tó bá ti dọ̀rọ̀ owó lóde òdùgán ló bọ̀ àwọn dìláìlà anybody can tó gi sí seven people can enter one day ṣé ti yé yín mo sọ mi ò pàṣẹ o bọ̀ torí ìfẹ́ àti ìfọkànbalẹ̀ tí mo fẹ́ fún yín tí mo fẹ́ fún ara mi mo fẹ́ fún yín ṣe ti yẹn ìyẹn bó ṣe jẹ́ o à ń lọ báyìí o a máa tún padà wá ẹni bá ní ká má dé náà là ń dé bá èmi ni Bọ́lá Fọláṣadé ọmọ nílùú Ìkàrẹ́ Àkókò ọmọ aṣàkókò rìgbòrìgbò ọmọ arógo má sá aṣọ tẹ márùn àtìdí aláṣejù bọmi gbígbóná ọmọ òrùlé barí ọkọrọkọrọ ọmọ abẹni wa jẹun abẹyẹn wa jọyè bàbá rẹ̀ ọmọ lẹ́yìn kùlé àdéhùrè ọmọ wa ọmọ ẹkùn ọkọ èyí gbọ̀rọ̀gọ̀dọ̀ tí máa ń ta sílè lọ́jà ọba ọmọ wa ọmọ ẹkùn ọmọ ọ̀run àkókò òdi o bye for now love you guys oríkìlẹ̀ bàbá mi ó praise ọlọ́run lẹ́yìn kùlé àdéhùrè mi tó ti máa ń gbàdúrà nínú ilé wa ni.